الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم آمين وافتح علينا معرفة العلم آمين وحسن أخلاقنا بالحلم وسهل لنا من أبواب فضلك وانشر علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما علمتنا آمين فارده إلينا عند حاجاتنا إليه ولا تنسناه يا رب العالمين آمين وارزقنا اللهم بلاغة النبي وفصاحة حفظ المرسلين وسرعة من الملائكة المقربين وقل رب زدني علما وفهما آمين وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا يا رب فاحفظ تاجنا من البلاء والردى فأفض عليه رحمة منك فكه من الصدى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله واشهد أن محمدا عبد ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبه نستعين إدنا صراط المستقيم آمين إدنا صراط المستقيم آمين إدنا صراط المستقيم آمين adúgbẹ́ fún ọlọ́run jama alhamdulillah adúgbẹ́ fún ọlọ́run alhamdulillah الحمد لله رب العالمين الحمد لله رب العالمين bílẹ̀ bá sùn lálẹ́ yìí àwẹ̀ di méjìlá ẹni onínitún ní ìjùmọ̀ àti kejì ìyẹ́wò mọ̀lìjùmọ̀ àfáàní fi sàrọ̀mdán ọdún tá a wà yìí ó di méjì ti jẹ́ 1437 ọba àlejò ọlá ní bá ní í ṣe lọ yìí inú mẹ́rin tí oṣù kọ̀ọ̀kan máa ń ní nínú júmọ̀ àbí márùn nígbà míì méjì ti gbó ń bẹ báyìí tilẹ̀ bá sùn. ọlọ́run jẹ́ ká rẹ́yìn oṣù yìí. amina. sọ adi ẹyin rẹ já gbọ́pọ̀ ọdún láyé. àmín. wàá gbàǹbà dà fún wa. àmín gbogbo ń ta bá ṣe níṣẹ́ olóore ń bẹ̀ ọlọ́run o mọ̀jẹ̀ àtúnṣe tí ó bàjẹ́ o. amina. wọ́n lànà ọlọ́run. àmín. wá fún wa níṣẹ́ olóore ṣe. amina. tìláwà wa kájáramọ́ ìtàn lọ́rẹ́ o. àbí. tàájúdi wa kájáramọ́ ìtàn lọ́rẹ́ o. tàrọ́wì lálẹ́ kariba kí déédéé tí wọ́n bá kí nítòsí ilé wa ìtọ́da káwábi tó bá gbé da kálọ̀ kí mbẹ́ ìjọba ń fi kurani kí tarawi kadọ kí n bẹ ato sinlẹyin mudiyamata ni alahu akbar ato sinlẹyin yẹ o èmi asakọ èmi asakọ so kasinlẹyin gbogbo oru eléyìí kama fi kuran kama fi kí irun fún wa gbogbo ẹ ló ní àǹfààní tiẹ o agbẹ̀san ní ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn pa agbẹ̀san ẹlẹ́ẹ̀kejì ni wípé àwa tó jáǹfà nípa kìtàrọ̀ wí ẹ̀ bá kìtàrọ̀ wí dáadáa yóò rí pé ẹ̀sìn lẹ̀sìn yìí tó tọ́ wàlíkíọ́lá kò jẹ́ kárí kí o àmín àwọn náà wá tẹpẹlẹ mọ́ lọ́sàn-án wa àmín lánàá ní àná. Aya tí wọ́n bá ní ké àyà ọgbọ̀n latu níjẹta latu yòókù lánàá ọgbọ̀n ó lé kan àtọgbọ̀n ó méjì ó ní àkèlé nílùú gbọ́lọ́hún. Naam, bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد قصر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون وما الحياة الدنيا إلا لعب وله وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قياسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم ساعة بغتة حتى إذا جاءتهم ساعة بغتة قالوا يا أسرتنا لما فرطنا فيها وهم يعملون أوزارهم على ظهورهم ألا ساء ما يسرون وما الحياة الدنيا إلا لعب ولهو ولدار الآخرة خير للذين يتقون أفلا تأكلون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا قالوا يا حسرتنا على ما فرقنا فيها وهم يحملون وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون وما الحياة الدنيا إلا لعب ولهو ولا الدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون tọ́ ìtumọ̀ kọ́lọ̀n kó fún wa tú ẹ̀yin tẹ̀sí ń gbọ́ náà kọ́lọ̀n kó fún yín gbọ́ abẹ́lẹ́ ọba ọba àlékè ọlá ayé tá a wà yìí kọ́mọ́jà sófò ń bẹ̀ ọ̀hún tá à ń lọ kọ́mọ́jà ṣòfò ibi kankan òfò yí ọmọnìyàn èyí tó tiẹ̀ wá burú jù ńlòfó tọrún a ò fẹ́ kankan ń bẹ̀ ọlọ́run o àmọ́ nígbólọ́hùn tán bá ṣòfò láyé tán ṣòfò lọ́run wọn ò ṣòfò àwa làwa ọ̀kan fẹ́ kankan ń bẹ̀ kọ́mọ ìkan wa àmín àtòfò ayé àtòfò ọ̀run àmẹ́ni ọba sọ́fò lọ́run tọwárùpọ̀ ń jèrè láyé kò jèrè kankan ẹni ó sọ́fò táyé tó jèrè tọ̀run ló jèrè lòun ò sọ́fò kankan òun ò sọ́fò kankan bíi ti wulẹ̀ kọ́ máa àwa ọ̀kan fẹ́ ni ẹ̀ ń bá wa jẹ́ pé ọ̀run ló ti lọ́ọ́ ṣòfò ọlọ́run à òun ló ṣòfò òun ni gómìnà láyé olọmọlẹ́gbìn asòfin àgbà láyé àbí kékeré kódà òun ni ààrẹ orílẹ̀-èdè president lápèjúwe àwa rí pé bọ́yá ó jèrè ayé báwọn ọba fi gbọ́lọ̀ sòfò ọ̀run kò jèrè kọfẹ́ jèrè ibi èrè wà ó lálẹ́ kíámọ̀ ọ̀rọ̀ àwọn tó wá sòfò àwọn tí ó sòfò lálẹ́ kíámọ̀ láyàtà fẹ́ káyì nínú Suratul An'am àyà thirty one ó wá fẹ́ sọ nípa àwọn tí ó sòfò lọ́run ẹ ọlọ́run wò abẹ́ ọ́ o mọ̀jà sófò kankan mbẹ̀. amina. wọ́n lágbára rẹ̀ wọ́n lápọ̀ kápá wọ́n lápọ̀ sí bẹ́ẹ̀ fáwọn kan rẹ̀ gẹ́dẹ́ tí wọ́n nìkan ló mú ká wọn miẹ́ pọ̀ dé. ẹ sanu wa sanu àwa náà. ebi ebi èyí máa ń wọ̀n tó kéré ju tí máa kéré lọ ní binisbati indaka pẹ̀lú ìbámu lọ́dọ̀ wọ ọlọ́run tó tóbi pọ̀ kànjàkànjà lọ́dọ̀ àwọ̀ ẹ̀dá lójú àwọ̀ ẹ̀dá ibi wọn náà ló ṣe yẹn yàn fún wa àwa fẹnu ké rẹ̀ yí pé kò tó nǹkan kan lọ́dọ̀ wọ ọlọ́run pé a lè máa kírun a kà sí ọlọ́run pé a ṣe nǹkan ńlá a lè máa gba àwẹ̀ àpá tí ṣe ntójú ntójú òrírí àpá ti ṣe so a rí pé a ní chẹ́ńjì ọ̀sẹ̀kù àwa kan nù wa alọ́sí ájì ìyẹn ọjọ́ alójú ọlọ́run o lọ́dọ̀ tiẹ̀ o kò ká aláyà dọ́dọ̀ rẹ̀ o tún wá sànù wa a lè máa wá gbọ́rọ̀ ọlọ́run a lè máa sọ a ò sọ pé ìjẹ́ nǹkan kan pàtàkì lọ́dọ̀ wọ ọlọ́run tí àwa irú ẹ̀ rí àmọ́ lọ́dọ̀ ta wa binisbati binisbati àwa sí àwa tí àwọn tí àwa rí tí ó ṣe kankan àríkò orí ńlá ni ilé ìjẹ tó ṣe fún wa àwòfẹnu ké orí rẹ ìwọ lọhùn àríkò eléyìí ọkọ mà bó ti wá tóbi tó yìí ìwọ náà ló ṣe fún wa bó ṣe kà mọ̀mọ́ tó yìí ẹlòmíì ẹlòmíì sọ wípé ìwọ̀n tá a ṣe yìí tó ń bá ti lè ṣe òun ò ní ṣe wàhálà mi mọ̀ lójú tiẹ̀ orúkọ bóyá àti ṣe nǹkan tó pọ̀ ara ẹ̀ tó sọ pé tó ń bá ní kó mọ sera àwọn bẹ́ẹ̀ ṣe ń sera yín òun ó kú ni ẹ̀mí òun ò lè gbé ẹ wo ti kàláyà tó o ti kàláyà púpọ̀ jù ntí àti rí kankan ṣe yìí tá n bẹ lọ́n kó járí ṣe yìí. àmín. ló wá ka o láyà yìí látara eléyìí láì mọ̀ yìí pé orin náà ló ṣe fún wa àmọ́ tòbótò wa ṣàánú wa jù báyìí lọ kò sẹ́ni tí ó bì ọ́ tó já jèrè ayé tó já lọ jèrè lálẹ́ kìámọ̀ ọlọ́ni alẹ́dínà kàtàbù bí lè kọ́. kọ́dẹ̀ kọ́sìrọ̀ lẹ́dínà kàtàbù bí lè kọ́ ilẹ̀. àwọn èèyàn tí wọ́n pe ìpàdé ọlọ́run nírọ́ àwọn èèyàn tí wọ́n pe pípàdé ọlọ́run nírọ́ bí a pàdé ọlọ́run níjọ́ kan wọ́n nírọ́ ni. Rọ́ ni wọ́n fẹnu sọ wọ́n fi ṣe sísọ àwọn míì ìṣesí nìkan ni a fi sọ wọn ò fẹnu sọ àmọ́ ṣe sí wọn ọjọ́ pé wọ́n padà sọ́dọ̀ ọlọ́run wọn ò sì ṣe ń tí ó padà sọ́dọ̀ ọlọ́run. ọlọ́run ní tí wọ́n wàá padà yìí túláàsì yìí tẹ́ bá wàá padà ń túláàsì yìí kọ́dí kásìrú wọ́n ti ṣòfò. ọlọ́run. ẹlẹ́ẹ̀ni wá ẹ̀dẹ̀ wá wá à kọ́dí kásìrú wọ́n ti ṣòfò. حتى إذا جاءتهم الساعة بغتة àwọn tí wọ́n ń sọ ipe kò sí padà mọ́ yìí tí wọ́n bá jẹ́ kó ẹni wọn wà tọ́bẹ̀ pé ikú bá dé bagita tán lójijì e lójijì tí sáà bá dé bagita tán ọlọ́run lọ fi sáà ó fi kọ́ kò fi gbólóhùn mọ́ọ̀tù kò fi kọ́ ó ní sáà ìtànpẹ̀ ní sáà ó ní alikiyama là ń pè ní sáà àmọ́ túmọ̀ sáà ní lúgà ó ń lásìkò àmọ́ tá a bá ti lè fi alifa ńlá musi ta ní àṣà ó ti dàsìkò náà àsìkò náà ló jẹ́ wọn ó gbé orúkọ alikiama kórí sáà tóró lásìkò náà tí gbogbo wa ti jọ mọ̀ pé yóò pè níjọ́ kan ó ní ádáhùn níjọ́ tó dá wa ta wà bí ọmọ náà gún tó níta lọ́wọ́ bá yín ta níwọ ni ọ̀nà tó gbà bí wá ni pé sẹ́mi kọ́lọ́run yín ni a sì ní a kò níyan ìwọ ni ẹ wá ń lọ rè é padà ẹ máa lọ ẹ padà tó bá rí bẹ́ẹ̀ àṣà àmọ́ wá tu síjọ́ ìlìkì àmọ́ tó kó lásìkò náà tí àjọsàdéhùn pẹ̀lú ọlọ́run òun lásìkò náà tí làákà ìsọ fún àpéjọ kan yóò pè bàbá wa bí bá ń bẹ bàbá eléyìí ò sí mọ́ bàbá tó bí bàbá wa ò sí mọ́ bí baba tó bí bàbá wa bá ń bẹ baba tó bí eléyìí ò náà ò sí mọ́. kò sí o. ìyẹn bàbá bàbá bàbá ẹni ó lè sọ pé ń bẹ fóònù níkàlẹ̀ ọwọ́n. bẹ́ẹ̀ náà ni màmá tí màmá bá ń bẹ màmá màmá ò sí tí màmá màmá bá ń bẹ màmá màmá màmá ò sí mọ́. wọn ò sí o. ká tó wá pé màmá ti wá rí àwọn ayún làákàyè sọkọsọ fún wa pé ibi tí wọn lọ àwa náà lọ bẹ̀. bẹ́ẹ̀ o tí ọmọ ńgbà tó àwọn kan bẹ tọ́ mọ̀ tí ó mọ̀ tí ó bá mọ̀ tí ó rí mọ̀ àbáwọn tí a ń sọ fún pé èèyàn rẹ ni wọ́n ọwọ́ làwọn dà wọ́n ní wọ́n ti lọ níbo ni a lọ ẹjẹ́ ń lọ bẹ̀ ọlọ́run ní ti ọlọ́run ní ti ọlọ́run ní ti yí ọ̀yá báyìí. ńgbà wọn bá sọ fún yàn pé màmá òun a ká lọ mọ màmá òun ni a kẹ́kẹ́ màmá òun bá mọ̀ ọ ni ìbá fẹ́ràn rẹ pọ̀ ohun tó ń ṣe màmá mi fẹ́ràn rẹ màmá mi ló ní ti ń bá ti tó bá ti dàgbà kí mú lọ lé kéwú a lọ sí wàá dà fáà ni ọmọ mi sì wá sí máyì ẹyẹ ẹyẹ kò nídìí mo ní àrùn ní àlọ ẹ pé wọn ká máa bọ̀ nílé ah. yà wọn ìwá láti ibẹ̀ náà ni wọn ìwá náà ni ó ti tán náà nù bọ́mọ ọba bá ìtàn yóò bá àrọ́bá so àti pé làákà ìsọ fún wa pé àlìkíyàmọ̀ wà nìyẹn àti pé lẹ́nu gbàdéyàn dáyé yóò ti ríjọ́ tí wọ́n dẹ nìkan biribiri tí wọ́n sùn biribiri tí wọ́n gbé jù kótó tẹ́gbẹ́jú ẹ̀ náà fi sọ kótó tí wọ́n yí kan fún ọmọ lójú tí wọ́n yí ju kótó. ọlọ́ọ̀ni ẹni tó yẹ kó rí i pé kò ní í dé lọ́ba wá wà tó bá fi wá dé ba lójijì. àṣẹ pé ọjọ́ ọkú ẹni kọ̀ọ̀kan alẹ́ pé ní sáà alẹ́ pé lálẹ́ kí á máa tiẹ̀ mọ̀mọ́ ta mi ń bá ní ádámà fàkọ́ni kọ́ ọmọ ti kí á máa tù ẹ̀ ń bá ti kú nọ́mọ̀ náà bí ádámà alẹ́ kí tiẹ̀ dé nìyẹn yóò dé yóò dé títí ẹ bá ti lè bá ọ tọ́ ọ bá lọ tiẹ̀ dé náà الموت ياتي بغتة والقبر صندوق العمل ní ẹ sọ yẹn alimawutu yati bagtata òjijì ní dé bí yẹn ń sàárẹ̀ kò lérò pé àárẹ̀ ni ó pa wọn wọn ṣẹ̀ máa ń sàárẹ̀ dìde àárẹ̀. o fẹ́ gbádùn ọ̀gbẹ́ ẹgbẹ́ ní tí bá ń kálá rẹ ní tí wọ́n wí náà pé gbádùn o àbí kí wọ́n wì ọlọ́run jẹ́ gbádùn sì kí ẹ dìde o wọn ò tí ẹ kí o tí ń ṣe ní yín. bí dókítà bá mọ̀ pé àìsàn tí ó pa ní í ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ kò ní í sọ no problem yóò máa wí no problem ó sọ pé ó pa. ó ti ń bẹ́tà. àwọn àìsàn kan wà lọ́dọ̀ tiwọn tọ́lọ́ máa fi sọ lálógún ọlọ́run lè fi sọ láò ìjà náà sọ pé àwọn pé ẹni yóò kú dandan <clears throat> àmọ́ inú mẹ́wàá mẹ́wẹ̀ẹ̀wà ní kú hmm. mẹ́wàá kìíní yóò kú mẹ́wàá mi yóò kú mẹ́wàá mi yóò kù mẹ́wàá mi yóò kù àwa lè bi mẹ́wàá lójú mẹ́wàá kíkan wá ṣèṣì yé mẹ́. Allahu akbar. ẹẹ mẹ́wàá kìíní kejì kẹta kẹrin karùn kẹfà keje kẹjọ kẹsàn kẹwàá ọlọ́ọ̀lù wa sọ lápẹ́ hàn hàn ẹ mi mọ̀ ń pààyàn ẹ má sọ àìsàn dìgbé nìkan ní ń pààyàn ìwọ má kùn tiẹ̀. Allahu akbar. ní ọgọ́rùn-ún ní ẹ̀bà yín kú mọ́. ẹ má wá sọ pé àìsàn ìwé ìyọ̀nyí má pààyàn sọ́jà ìbí ni tó ti bẹ́ẹ̀ bí a bá mọ̀ wọn àní mọ̀ kí pé ó kú balẹ̀ mọ̀ hmm. wọn àní pé ó pínkún rẹ̀ wọn àní pé kọ́mọ dábì tó bá gbé díṣe nǹkan pamọ́ kọ́mọ lọ́dá padà rárá ọlọ́run fẹ́ ọlọ́run fún lálàáfíà náà ni dókítà bọ́ dókítà bọ́ wà ní àní ẹ̀ má no problem. ó ń bẹ́ta. ẹ̀ má wọrí akásí wọn lè máa fi ṣe sí sọ̀rọ̀ pé ẹ̀ wulẹ̀ náwó kankan mọ́ wọn á gbádùn náà kò sẹ́ mọ́ náà owó kankan mọ́. ẹ jẹ́ kí wọ́n máa lọ sílé. Hmm. tẹ́mari pé jágbé dókítà mùsùlùmí ni tó sì pé ọmọ rẹ̀ ti ọmọ rẹ̀ jẹ́ ni tó tó gbàgbọ́ yé yóò pépé wa bàbá bí màmá ẹgbẹ́ lọ lé wọn lọ so ti yẹ ọsọ yẹ kó yẹ náà. àbí. àtọ́mọ àti dókítà <laughs> wọn à nídìí kankan ṣe sí wọn lọ́dọ̀ wọn bá rẹ ní ọmọ bọ̀ kótó dàbẹ́ yẹn bagita tá. àtà ìdájà àti ọmọọ̀sá àtúbọ̀gìtà tá. kótó dàbà ń káyà wá káyà wá solúsàn sí ntọ́ba ní solúsàn. káwá ìsìláwù àtúnṣe sí ntọ́ba ní díẹ̀. wájibun wàlásìmù aláìná lànà anusili amaya taju ilali isla kaya tun tọba nídìí àtúnṣe kaya tìtúnṣe ń sìn ó ṣe é di ihò kan tọba ti wù tọba ti lu ní a lè di àwa rèé o kó tó yíwọ èèyàn báwọn. قالوا قالوا يا حسرتنا على ما فرطنا فيها àwọn tí kú bá wa dé bá lójijì yìí lórí ntí kò yẹ kó dé bá wọn lórí ẹ̀ wọ́n mọ̀ wá sọ pé ya àsìrátà náà òfò àwọn o. على ما فرطنا فيها òfò àwọn òfò àwọn wọ́n mọ̀ wá pé òfò ya asirata náà asiratu ní jófò àmọ́ wọ́n mọ̀ wá pé bí kọ́ máa bọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ náà ni a máa fẹ́ jọ bẹ́ẹ̀ náà láyé sẹ́ni ó bá bára rẹ̀ níbi pé kò ní tàn máa mọ̀ ní wọ́n máa wí sọ́mọnìyàn tí máa dìjà tí dariwo tí di pé a ẹ̀wò ń tó wí sí un ọmọnìyàn máa wí sí rẹ̀ ńgbà tílẹ̀ bá dí mọ́ ọmọnìyàn máa di dìgbé rẹ̀ ṣépè ọlọ́run o wọn fa burú ṣe wá. àmín. ọmọnìyàn máa gbá orí ara ẹ̀ pé aa ori yìí ti burú ori yìí ti buru. ha ńgbà tí fo ba ba wọn nígbó lọ́hùn pé ha kilo ló wọn tó mú láyé mọ́ orí yìí ti buru, ẹjọ́ wọn kú dànù. pàápàá jùlọ ẹni tí nǹkan bá bá tí ó bá ìmọ̀ ìlà rẹ̀ ẹni nǹkan bá bá tí ó bá ìmọ̀ ìlà rẹ̀ bẹ́ẹ̀ náà wà níjọ́ àlìkíyàmà yóò wá burú jù báyẹn lọ àwọn èèyàn ọmọ wa pe òfò fúnra pé òfò máa bọ́ mo la wà wá sòun òfò wá sèun ebi ló ń pè fúnra ló ń pè ọ fúnra òun wá sèun nígbà tí bàbá òfò ti fẹ́ kan sí ọ̀rẹ́dì ó ti wà lọ́wọ́ ọlọ́run iná iná iná ní ranjú mọ́ yìí ó náà rí tó náà rí tí iná ranjú tí náà ranjú tí ń pé ẹ̀dá ń tẹ́ dà á ẹ̀kọ́ ń tẹ́ kò wá fóun bẹ́ẹ̀ sọ fún àìsàdéhùn fóun pé òní lọ́jọ́ tó ń wọ́n rí nǹkan jẹ ẹ bá à ọ̀pẹ́ ṣàṣe sùúrù ọ̀rọ̀ ọ̀rọ̀ oúnjẹ tọmọnìyàn ńlá agùn tó ogun mùdé kókósẹ̀ oògùn ara yìí náà ni o tí mẹlòmíì dorunkun tí mẹlòmíì dé tán ọmẹlòmíì dé dodo ọmẹlòmíì dé gbáyà oògùn ẹlòmíì yóò mú yóò dodo yóò máa gbé lọ́rọ́ yìí ara ẹni tí ń jáde yádẹ̀ dodo oníbò ni ó ṣe dodo so nìkan ní bẹ́ẹ̀ ni ti fi ń dodo àwọn afáàní gbogbo ń tẹ́ máa sọ pàlẹ́ kíámà ẹ̀mẹ́ ìdí wọn táyé ẹ̀mẹ́ ìdí wọn táyé pé ẹ̀ bó ni ó ṣe wá rí bó o ṣe ẹrùkú yọjọ ẹrùkú ayé ni ẹ ń sọ̀rọ̀ ẹ̀ kò lè jọ rárá òun lọ́mọ bí ó ṣe ṣíjọ́ náà àfẹ́ ń bá gbàtẹ́ bá débẹ̀ látòrí yìí kọlọ̀njá bá bẹ̀ dáadáa. amiina. kí ni wọ́n ń pa kí ni wọ́n ń pariwo òfò sí jama alama farati náà lórí ntọ́ yẹ kí wọ́n ó ṣe tí wọ́n ó ṣe náà ni tẹ̀fúrìtù àti tẹ̀fúrìtọ̀ ntọ́ yẹ kéèyàn ó ṣe kọ́mọ́ ṣe ẹ̀hún ó ṣe òun ó ṣe òun ó ṣe òun ó ṣe. wùjọ́ wùjọ́ tó ti ń lo kálímà tẹ̀síwéf hmm. tó bá yá tó bá yá ìsín ọdún yìí ló dá ọdún yìí ló tún pé tán yìí so ti ṣe àfa <laughs> so ti ṣe bọ̀dà ẹ̀gbọ́n ṣe ẹ ti ṣe ṣe ẹ ti ṣe gbontí ó yẹ kẹ́ ẹ ṣe tẹ̀ẹ̀dẹ̀ kápá ṣíṣe rẹ̀ ha tí ìṣepọ̀ kápá ẹ̀ ẹni tí ò lò lọ́nìsín kò dáná ṣaka èèyàn tí ò lówó lọ́wọ́ dáràn zaka ọlọ́run sọ zaka di dandan fún kò dáràn ẹni tí ò lówó mọ́kà kò dáràn ńgbà tí ò lọ mọ́kà káwá kó dáràn kò dáràn kódà bó lówó tí ò bá lọ ọlọ́run ní ọ̀lọ́ nìyẹn mọ́rọ̀ tayọ rẹ àwọn tí wọ́n dáa ju ọlọ́ tí wọ́n á kí mi ọlọ́run òyìn kò pé ọ́ dáràn kàkà lọ́tọ̀ ọkàn sọ́ọ̀tì lásán bí yàn bá lọ sí mọ́kà kò sí kankan mi ju pé ọjẹ nusẹ rẹ lọ tí ma balẹ̀ bá gẹ̀ níjẹ́dà ráyìnráyìnráyìn ó di Madina fálù fáwọn míì tó bá rí arami ànábì tí wọ́n bá ń mú káàkiri tí wọ́n ń pé ilé ilé ilé ilé ilé kò sí ní tí ọ̀bọ̀ sẹ́mi pé ah ọlọ́run sì kádàrà kí n lè débí látara kó fún mi ní owó tí mo bá kówó yìí sílé tí wà á rí tí mo rí ṣé èèyàn wá jèrè owó bá wọn. àgàgà kọ́ wá dé maka kọ́dọ́lé olúwa ibi tó ti kí náà fìlà rákà méjì tí wọ́n kọ ládàá fún ọ tó yẹ pé kó o tó gbaru ládàá òun máa sì mí gbogbo ayé ó kí rákà méjì méjì lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lórí ńláda tí wọ́n kọ̀ fún ọ tọ́ba kìíní aram tọ́ba yìí ọba yìí kò lé olúwa lẹ́ẹ̀meje gbogbo ẹsẹ̀ tóoru débẹ̀ irutọ́ yọ jẹ lẹ́sẹ̀ gbogbo ẹsẹ̀ ńláńláńlá tẹ́ pé àìkú láì jìyẹ èèyàn tọ́ba ilé lọ lẹ́ẹ̀meje gbogbo ẹ̀ ti wọ́n dànù. ọ̀tàn ah, abájọ. ó ti wọ́n dànù táyé pé ọ̀wọ́ pọ̀ kan wá owó kan tùjọ ní bàálù kan gbé ọ̀fẹ́ lọ́dẹ̀jà ọjà síbẹ̀ ló fi lẹ́tọ̀ síbẹ̀ yẹn sọ wàá jèrè iṣẹ́ rẹ̀ báwọn. ìbáwọn èèyàn ń fowó tó jù yẹn lọ travel lọ bí tó jìnnà jù báyẹn lọ. tí wọ́n travel travel bọ̀ tí kò kéde ọkọ lẹ́yìn ìgbé kan tiré lọ onílàdá kò ní kan. àmọ́. So, ntọ́ ọlágbára ní tá à ń sọ yìí ọ̀ wá sí. ọlágbára rẹ̀. ẹ ọlágbára kọ́ àyàwó ẹ̀. ọlágbára rẹ̀ àwọn nípa. kò wá ha ìwọ̀n ha ìwọ̀n ha. tẹ̀síwìfù. wo yíkú ọ̀ka ọmọ. yé. ha ọ sọ pé tọ́ ọ bá padà wáyé ńjọ́ kan tọ́ ọ bá àyàwó rẹ̀ tán gbogbo ntọ́wáyéwó láyé pátá ìjáàbù lọ́mọ fi rà. lọ́mọ ọmọ bọ́kà yìí bá dé sọ fún o. sọ gbọ́. sọ tí wọ́n máa yọ. Allah. si débẹ̀ jàre. Allah. Hatta ida. jẹ́. Sínú ń bẹ lára ẹ̀bẹ̀ yẹn. ẹ má gbé kọ́rùn sínú ọmọ abẹ́lá rẹ̀ dákun o ẹ má sì jókòó lé o ẹ má jókòó lé ẹ dákun ẹ yẹ fún ọ̀tá wa la nábì pé o. sallallahu alaihi wasallam anábìlẹ̀ ń bá fẹ́ sùn lálẹ́ ẹ̀ pa náà tọ́lọ́ta yín ni ó lè dọ́rùkọ yarí ma yín lọ anabi sasam sọ bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. a ma kò sínú ilẹ́tíríkì jọ́nà o iná láǹtà ní bẹ́ẹ̀ bàbá lọ fún lẹ́tíríkì o sì tó burú bẹ́ẹ̀ o gbogbo ẹ̀lú sọ́mọ́. naam irú ẹni bẹ́ẹ̀ ìbáṣà dẹ́hùn wípé òun ọmọ ha ìjáàbù kì ní báwọn ẹlẹ́yà ẹ ò ní padà mọ́ ọ ti o wọ́n jẹ́ kí obìnrin ọ tàn ọ tàn ọ tàn ọ kí e tàn ọ pa <laughs> táàsì mẹ́ni títí ọ ṣáájú ara yín inú wọn inú yín àlesọ pé ọlọ́kọ̀ kú bó sì ni àlesọ tó bá yẹ pé ìwọ lọ́kọ́ wa kọ́kọ́ kú tó yẹ kó tàn ọ pa ibi wá wà ní pé o lè wá rò bíbí ibi pé òun ò fẹ́ kó báyàn tó pọ̀ òun ti kó bẹ́lẹ̀ ìnáwó abá lọ ẹlòmíì dàkọ̀ wá hàn jáde ah. èyí tí ò wá bọ́ báwọn. ọba o. fàdí yàrá kí a máa pe ah, ìyá nìkíni. nìkíni bí wọ́n lọ́gọ̀. Ah. nìkíni. sọ́nù ni ọgọ̀ ni bí bàbá gọ sọ́nù kalomi ti ń bẹ láyé. lọ́ọ̀lì. ẹ ṣe pé kò máa lọ níta pé bàbá ní kò máa lọ òun ò lè kọ ẹ kálọ ní kò máa lọ ni òun bá ti kọ ẹ ṣùgbọ́n ọba débẹ̀ yẹn mo dẹ̀ di pé wọ́n òdèdè ní ẹ òsọ débẹ̀ yẹn òtasasa ọ̀yasaka. ó gọ̀ jù. Ibe ìbéèyàn lọ́lọ́hun tán ni. àbí. ẹ sì máa wo kìnìkan máa sọ fún àwọn ọkọ̀ ajáde pé ẹ máa ẹ máa mo máa kí wọn sọ kìnìkan ti gbà ẹ. Mm. kì í ṣe pé bọ́ nǹkan kan mìíràn kọjú pé tẹ̀jìrìbà ni adanwo ló dé adanwo ni tí nǹkan bá dẹ̀ wọ́n dẹ̀ ní ẹ tí ó bá fíẹ́ pé ọ̀nà tẹ̀jìrìbà ló fi mọ nǹkan yóò dá lójú dáadáa ẹ̀ ń tẹ́ pé ọ̀ ń dán nǹkan wò lọ́ba bẹ́ẹ̀ ìdá yẹn lójú ni. bẹ́ẹ̀ mo ti rí débi pé tí ọkọ àtàyà bá wà ní abájọ ń fa ọ̀rọ̀ kan nípa tọlọ́hún lọ́kọ ọba wa gbà lágbàdélẹ̀ kọ́mọ bọ́lọ́ǹdó tán tọ́ba yìí lọ pẹ́ tọ́ba yìí lọ pẹ́ àmọ́ yíwọ́ lábala kí ọkọ níyàwó padà kíyàwó dọ́kọ. sugaja. ọlọ́mọ síbẹ̀ ẹ máa kíyèsí ẹ̀yẹ́ máa wù ẹ máa lọ kíyèsí kí ni yẹ ọkùnrin kan bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ pẹ̀lú ẹ̀ ọwọ́ ayẹ kí kó lo ìgbára lọ́lọ́run tán kó dijú tán yányán lórí ẹ̀ labalatọ lọ́hùn kọ̀ wá dijú tán àwa ah. ń wo kinní kan ń wo kinní kan nígbà fi ń pẹ́ nígbà fi ń pẹ́ ìtì máa dà ní wípé ọkọ ó di ìyàwó ìyàwó dọkọ. àfa àwọn gbé kòsòkòtò díẹ̀. aa ah, ó ti yé ti pẹ́. Allahu Akbar. ọ̀dọ̀ kí ni fáwọn yẹn gbé a ah, ṣe tó ṣe <laughs> tó bá ti dálẹ̀ ọ̀tọ̀ tó bá ti dálẹ̀ tẹ́ ẹ ti jọ máa fa ọ̀tọ̀ ẹ bẹ̀rẹ̀ dálẹ̀ tán ah. Ah. bí bí ejò ni ẹ má gbogbo rí ní tó fẹ́ sọ yóò ọ̀dà sáǹdì ẹ̀ dáadáa tẹ́ bá ka ejò mọ́nú gbó tó bá rí i pé ẹ mọ̀ pé òun ẹ tó bá pẹ́ ọ bá rí i pé ẹ mọ̀ pé òun wà ń bẹ̀ yóò pa mí ni bí ó ṣe lọ ni ọmọ wa pàtó pé ẹ̀ẹ́rí òun ọlọ́run fún àwọn náà ńlá àkáyè kọ́mọ̀ pé rí ta bára wọn á pa wọn. so yóò mọ̀ wá wá náà bíi tí ó gbà lọ. àmọ́ tó àìrí pé ẹ rí un ẹ ti nà ní nǹkan pa àkọ́kàn bá ní. La ilaha illallah. tọ́bẹ̀ rí ààyè tẹ́bá ẹ jẹ́ ọ̀rọ̀ ààyè kọjú torí pé jò tí ọba kọjú kó sì kó sì gbára òkè kó sẹ́gọ̀rùn kò lè sọ ọ̀yàn ejò máa ń sọ nǹkan ni kò ń bu nǹkan jẹ ẹ bá lé yorùbá oúnjẹ kò gbọ́ yorùbá ni yóò sọ pé ejò sọ òun yìí máa sọ nǹkan ní pàkà kọ́mọ wa lọ báyìí kọ́ wa bu nǹkan jẹ láàyè lantẹ́máláyà ló kó jọ̀hún ìdìsí náà ni òwe máláyà ní ìsìn náà tí yorùbá lọ bá kì í mọ́lẹ̀ kò sí tí ó ṣe báyìí lè kì í mọ́lẹ̀ tó bá lè fì í ìfọ́nrọ̀ yìí lẹ́nu ni kò ní ṣe kankan mọ́ bá ti júlẹ̀ okun nìyẹn láì gbẹnu lẹ̀ báyìí kò sí kankan àmọ́tọ̀ bẹ́ẹ̀ lé pẹ́ ọ̀nà kọ̀ọ̀kan bá ní. yé <laughs> láì yíjú. tọ́bẹ̀ yíjú. sugaja ah, yóò rìpílà ní pàkà. bẹ́ẹ̀ náà ni obìnrin sọkùnrin. agbára làákàyè ni ò tó nǹkan fún wọn ète pọ̀ ju tiwa lọ ète tiwọn ju tiwa lọ tóbi bá fẹ́ mú ọkùnrin balẹ̀ ntí ó tẹ́lẹ̀ fọkùnrin yóò tẹ́lẹ̀ fún un nítorí ẹ̀kọ́ máa fi pamọ́ báyìí máa pè bẹ́ẹ̀ yẹn ni ó wíìkì sí tó bá lè nà sí yìí máa ń gbà yóò tẹ́lẹ̀ fún. lọ́njẹ́ mi yóò gùn. ọkọ ń rí ten thousand lójúmọ́ mọ́sálá lápèjúwe ìyàwó ń rí two thousand lápèjúwe ọkọ wàárẹ́dì àti nánú ten thousand fóbìnrin ah, àmọ́ obìnrin bẹ́ẹ̀ ọkọ rẹ̀ ń wá kó sọlọ́hún ìyàwó wa rí pé òun ò fẹ́ ṣe ìyàwó ní kọ̀ kó tún máa ná two thousand yẹn kún ten thousand wọ́ọ̀rù sí yẹn. yóò tẹ́lẹ̀ ọmọ ọmọ pé yẹ kí òun gbà á but ọmọ pé tóun bá ti lè nà sí yọ gbà yọ dẹ̀ fi lọ́rùn lẹ̀ yọ dẹ̀ àjùlẹ̀ fún un. ìtẹ́wàá ah. rí ni pé ọba yọ kọ́ di ten thousand kú o sáyé bíi ten thousand ò sí tẹ́lẹ̀ tí wọ́n wá padà síbi tí ten thousand wà njọ́ da kan yìí nìyẹn ẹ lọ ẹ lọ sekini yẹn tẹ́giri bí yẹn lára àwọn èèyàn tẹ́ bàbá bẹ́ ẹ padà wá sọ fún pé bàbá bẹ́. lọ́njẹ̀mí yóò gùn. àmín. ó yíwọ́ gbé nìyẹn. ọwọ́ tó ń ti sọ padà pé mo fẹ́ kó wa. ẹnu ti jẹ dodo. ìdá sọ́ra ìdá sọ́ra rọ́jùlún ìmúrata wàsọ́ra ti múra tó rọ́jùlá nígbà tí ọkọ ti dáyà táyà ti dá ọkọ ah, ọwọ́ akuntí sọ̀rọ̀ ṣòkòtò ti sọ díẹ̀ pípẹ́ ni pípẹ́ ni bẹ́yìn bówe yorùbá wọ́n ti lórí mi àní yorùbá kúnlédè ah, ah. ẹ wá lọ bówe bá sọnù kí ni wọ́n bá fi wá jáde bọ́rọ̀ bá sọnù járe òwe mu wani sẹ pé aa òtọ ni. láàtọ. esikesi ọba ama bẹ àṣẹ Ọlọ́run ní kíni yẹn súnà ayé ni ìwà lọ dé nísìn. Hmm. ntẹ ba bá lágbára lọ́dún ni ìbá àmọ́ sọ ọ̀rọ̀ obìnrin tẹ ẹ bá ti ṣe lọ́dún tẹ lágbára yìí ah, tẹ ẹ bá ẹ ṣe padà àna ọlọ́yà ni. Allahu akbar. ẹlẹ́sẹ̀ ni. Allahu akbar. ibaba yìí mọ̀ pé ẹlẹ́sẹ̀ ibò ló ṣe fi ṣe fún yín. Allahu akbar. ah wọ́n ń sọ nǹkankan létí rẹ̀ tó jẹ́ tọ́lọ́hun. ṣe ìrìn gìlèjì ẹ. òdẹ ṣe òdẹ ní tó fi lè ṣe òdẹ ṣe níwòyí ẹ̀mí ìtẹ́ bá sọ bẹ́ẹ̀ kò ní í sí ní tẹ́ ìṣe mọ́. Allahu Akbar. ẹ mọ̀ pé ọba yìí jojú ẹ̀ mọ̀ ọ̀nà dánwò lẹ̀ fún wa àfi ká máa bẹ lọ́hùn ká páàsì ẹ̀ kọ́lọ́njẹ́ apáàsì. àmín. kọ́lọ́njẹ́ apáàsì. àmín. máa wá kiri pé kinní yìí sẹ́mo lè ṣe tètè ṣe lẹ́rọ̀ ọ̀fẹ́ ṣe láì tí ì kú kò ní ṣe ṣe mọ́ àwọn èèyàn kan lówó sàká tí wọ́n lówó gidi sàká wọn ò yọ jàmáà lónìí wọn ní tí wọ́n yọ mọ́ kò ní sí mọ́ ni ìyẹn láǹfààní nǹkan kò ṣe ó fi nǹkan ṣe rẹ̀ nìyẹn ìyẹn lọ nìyẹn wọ́n ní. إذا صفرت يداك فلا تكسر إذا صفرت يداك فلا أتكسر إذا صفرت يداك فلا تكسر فإن الدار عادته يخونه فإن الدار عادته يكون إذا صفرت يداك فلا تكزر tọ́lọ́mbá ní kó o jèrè ọwọ́ rẹ méjèèjì ó jèrè nǹkan kankan lọ́ba rí i. fàlàtàkìsírí Makọ wọn nkukuru. فإن الدار عادته يكون فإن الدار عادته يكون فإن الدار ìtànpè ní ìgbà àádátùwú ìṣesí rẹ̀ yahunu ìmọ̀ jàǹbá ọmọnìyàn ni fàyínà dára fàyínà dára àdàtúwú yahunu ìgbà máa ń jàǹbá àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ tètè mú kalẹ̀ wọ́n mú wọ́n fi ìṣe dáadáa sójú ọ̀nà ọlọ́run fi mú ojú oore kalẹ̀ ẹ mojú oore jàmá ibi ọmọdé máa ń sá lọ tẹ́gbẹ́ rẹ̀ fi mú mọ́ abẹ́ ẹ̀kọ́ ni ńgbàtígbà wa jẹ́ ìtì máa ń jàǹbá ẹ̀dá ìwọ ṣe fàǹfààní ntí wọn ń bẹ lọ́ọ̀rẹ́ kó o fi mójú oore lẹ̀ kí n tún mójú oore lábalábẹ̀ yẹn kó o fi mú ntẹ́ bọ́lọ̀ ń sọ̀rọ̀ níjọ́ tí ìgbà bá jàǹbá rẹ ìní ọ̀wá símọ̀ yìí o ńlọlọ́jà tó tà o wọ́n lá pé ńjọ́ tó tà wọ́n ọlọ́run jọ́ o ǹjọ́ mo o bá ha yọ padà jẹmọ àmọ́ kìlọ̀ fẹ́ fi pé Ọlọ́run níjọ́ tí ọba sí mọ bọ ọ máa ń ṣe wàá kọsẹ̀ bọ ọ máa ń ṣe wàá kọsẹ̀ ayé ń bí la wà fa iná dára. عادته يخونا فإن الدار عادته يخون فلا تكفل anili ihsani fiha. Fala tagfal anili ihsani fiha. Fama tẹ̀dìrí fama tẹ̀dìrí sukuta Mata yakunu. Fama tẹ̀dìrí sukuta Mata yakunu. Wala tagfal má ṣe gbàgbé ara rẹ láyé anili ihisani wala tagfal anili ihisani fiha ah bàbá ẹ̀gbọ́n àbúrò tí dáadáa bá yọ kó o ṣe má gbàgbé ara rẹ olóhùn tí ti gbàgbé ah ìgbà yìí ni. fọlá àtọ́gífàl ànílẹ̀ ẹ̀ẹ́sà nífi ha. má gbàgbé àti máa ṣe dáadáa nù gbà nítorí pé. fàmà tẹ́dìrì sùkúta mata yẹ̀kú náà. فما تدري سكوت متى يكون ìtí ò ní jẹ́ ọgbàgbé ara rẹ láyé ni pé fàmọ́ tẹ̀dírí sùkúùtà ọmọjọ́ ọmọjọ́ wẹ́lo mọ̀táyàkúnù tí ó ṣẹlẹ̀ ọjọ́ tí wẹ́lu ó ṣẹlẹ̀ lábúdà áyàkúnù sùkúùtù ìjọ kẹlọ́mọ nìyẹn ò ní lè sọ̀rọ̀ mọ́ ẹni tí ń sọ̀rọ̀ títí ń sọ̀rọ̀ tí bá ń sọ̀rọ̀ tá à ní fi ọ́ dákẹ́ mọ́ njọ́ kan ń bẹ tí ò ní lè sọ̀rọ̀ mọ́ àsìkò tó wá láǹfààní kọ sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ torí pé gbà tí yẹ ọ́ ṣẹlẹ̀ ó mọ̀ fàmáǹtẹ̀dìrí sùkúùtà mata ya yakunu fama tadiri sukuta mata yakunu. baba láǹfààní sí nǹkan jama ẹja tètè ṣe torí pé ata. Ata já àti òǹbà gíta táa. Àtá ìdá já àti òmù sá àtùbà gíta táa. Ẹni tí ó bá ṣe tó yẹ kó ṣe tí àtá bá ewu ọmọ lọ́wọ́. Àtá ni máa fòpin yà sí ti ń bọ̀. Yóò gé ti ń bọ̀ tẹ́lẹ̀ ká tó mú gbólóhùn àtá wá pẹ̀lú ntá tó fẹ́ máa sọ lẹ́yìn ata wọn lásìpọ̀ mọ́ ẹ bá ti múru ata báyìí wá ata ti ń bẹ nínú kéwú nínú kéwú lábáwá fún wa kì í ṣẹyọ kan sàbàbí wà àmọ́ eléyìí ntí ayé eléyìí ntí ayé ni eléyìí ata tó fi dópin a ní ata arifoli tí ń ṣe jaari akalitu samaka atara asia akalitu samaka atara asia mo jẹja tó ń torí. torí torí ni aláràn ni ó jẹ. mo jẹja tó ń ata ìsìnáfà ó sì wà àtàtí ń sọ fún wa pé ọ̀rọ̀ kan míì tó ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. akalitu samaka ata. rasuwa makula ata rasuwa makula ó ṣe pé ata rasuwa matiruka ata rasuwa matiruha matiruka hmm. matiruha makula ìyẹn lọ́dọ̀ àwọn oní sọ́rí àwọn oní náà àwọn oní kọ̀wáyìdì ata ìsìnáfà nìyẹn ata násìbí wà. Ah, àánẹ̀kúnmọ́ lọ. tàfi ń wọ́ fíìlì mùdọ́rù ẹ̀yìn ẹ̀ lókè ọlọ́bẹ̀ àmọ́ èyí tí ẹ ń sọ bí ata fásilà ni ata ti ń pín nǹkan méjì ti ń pín nǹkan méjì sọ́tọ̀ọ̀tọ̀ gbogbo nǹkan tí ń bá bọ̀ mọ̀nyàn tí ń bá bọ̀ tí ata ìbá ìwọ̀ mọ́ lọ́wọ́ ó di wẹ́lò nìyẹn kò ní kankan ṣe mọ́ pẹ̀lú bíbá yìí ó di mọ́ kò ní ṣe kankan pẹ̀lú bímọ́ ibi tí ń lọ lókù ọlọ́run o njọ́ tí ó bá wọ̀ ọ́ mẹ́rin kọ̀ọ̀kan wa lọ́wọ́ ọlọ́jà arábọ̀ rẹ̀ jẹ́. àmín. قالوا يا أسرتنا على ما فرطنا فيها وهم يملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون àwẹ̀ la ń gbà yìí àwẹ̀ là ń gbà yìí èèyàn fojú lẹ̀ ní máa ń dọ́gbọ́n sí ni ọba gbá àwẹ̀ tájọ́ ń gbà a sì jọ ń wù pàjọ́ ń gbà àwẹ̀ tọ́yẹ́ pé bá ń bá ní ọ̀ràn ńlá lọ́dá tọ́yẹ́ pé ìtorí kan ní bí àìsàn bí ìrìn àjò ó ṣe é lé bá irú ẹni bẹ́ẹ̀ àwẹ̀ ń tán ó ti bá tán ọlọ́mọ fẹsẹ̀ ṣe wá. àmín kò máa san kókò ma kò máa san tí bá ti ṣe àìsàn tí kì í lọ ọlọ́wọ́ kankan sí wa mẹ́. àmín. ọlọ́run wa sọ ní tí ó ṣẹlẹ̀ sí wọn. wa hum yahmiluna awzarahum ala zuhurihim. àwọn tá a sọ yìí ọlọ́run ní ẹsẹ̀ kálukú wọn ẹ̀yìn wọn ni wọ́n èrú ẹ̀yìn wọn ni wọ́n èrú ẹsẹ̀ wọn níjọ́ àlìkíyàmá ẹgbọ́n kan wọ́n ní ọlọ́run léyìn oru ẹ̀ṣẹ̀ wọ́n á béèrè pé sẹ́sẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ jẹ́ ń tá lè rí lójú ni ebi èèyàn ṣèṣìnà lápèjúwe èèyàn purọ́ àbẹ̀yàn jalè àbọ̀nàntẹ́ ẹ̀kọ́ náà ṣe bí ọkàn sí náà ni ó ṣe tán ẹ̀ńtọ́lọ́wọ́n sọ ẹsẹ̀ kọ̀ọ̀kan dájú àlìkíyàmọ̀ onìkan lọ́mọ yóò jẹ ọmọ bí òkúta rọ́bà tàfi ń takò rọ́bà ni o yóò jẹ ọmọ bí bọ́ọ̀lù ni o ìyẹn bọ́ọ̀lù ọmọdé yóò jẹ tó bọ́ọ̀lù àgbàlagbà ni o dédé ilé lẹ́sẹ̀ lẹ́sẹ̀ àwọn ẹsẹ̀ kan ó tó ni o tó gbé ẹsẹ̀ tó jura wọn lọ. Ọlọ́run o nípele ìpele. dédé àpótí lẹ́sẹ̀ kọ̀ọ̀kan ọ̀jẹ̀ ni o òun lọ́mọ tí ó sọ́dà irin ní àsọ́dà ni o igi ní ọ̀sọ́dà ni o bí wíwú òkúta gangan ni ó rí ni o òun lọ́mọ tí ó sọ́dà tọ́wọ́ àsọ́dà tí ó sọ́dà tán ẹ̀yìn okùn tí wọ́n fi wá dìpọ̀ mọ́ra wọn tí ó fi dúró òun lọ́mọ bí ẹ̀yìn ọmọnìyàn yóò ṣe wá ṣe déédéé ẹsẹ̀ tó bá ṣẹ̀ ńlọtúmọ̀ gbogbo ni ti ń jẹ́wọ́ rìbá tóró pé òun gbogbo ẹni ti haram owó bàbá jẹ̀bù tí nǹkan bú tí wọ́n á gbòde tí á kùn lọ́dà náírà bet kìíní kan bet naija bet. nàìjíríà bet nàìjíríà bet òsiránù bet àwọn èèyàn nísì ń lọ bet ṣe ń lọ bet ń bẹ àjọsojú <laughs> furu mọ́tàlásì gbogbo ẹ̀ lọ́lọ́mọ bí ó ṣe wá dẹrù bẹ́yìn ó ṣe gbà ń rírù bẹ́ni tóru ó ṣe ní wólulẹ̀ agbára tí ègbè bí ó ṣe ní ọba yìí mọ̀ wọ́n ní kóńtì sáfọ̀rọ̀ lẹ́díjọ́ náà náà akase ntí akalẹ sọ ni pé má fi ayé wálì kí a mọ̀. tọ́gbọ́. wọ́n ti fi ń wéra wọn kò lè rí bẹ́ẹ̀ ní ọgbẹ́nu rẹ pé kò lè tó bẹ́ẹ̀ yẹn wọn afa yẹn dé nìyẹn ìyẹn ní afa kínní tí n bá lọ wá sí afa kínní kò ní kò ń bá yàn inú jẹ́ tiẹ̀. bí wọn apààyàn lẹ́rọ. ẹ lè ba inú jẹ́ pé wọ́n á sí afa yẹn. kò kì í hana. tiwọn náà náà ni iná iná iná. eléyìí ah. iná wọn láwọn ọ̀dẹ̀ dọ́hùn rí o. ń pe iná. má wọrí bàbá ẹ̀gbọ́n má bínú. bó ṣe yá wa mọ̀ ń sọ. àmọ́ mi ì sọ ni bẹ̀tẹ̀ àfẹ́ tàn ẹ́. a ọ̀dẹ̀ pè ọ́ sí ń táwa ò ṣe. kò sí pé kí a wá ń pè ọ́ sí ń tá a ṣe. wàá mẹ́ntì ń ló ń yẹ̀yẹ́ máa hmm. máa gara rẹ bẹ́ yẹn dèdèrè máa bi tó lè gbéraja o tó bá lo lọ o ọmọ mi tó gbèrò òrìjínà o hmm. kọjá lọ bí rọ o àmọ́ ẹjọ́ débi ọ̀rọ̀ ọlọ́run ibi wọn ò ti tàn lọ múra sí. Eh, ibi sí ń kó ni Ma ń lọ. ibi tí wọ́n gbé tàn ní múra sí ń yẹ̀yẹ́ o máa bínú àwọn ọmọ sọ jù báyìí ni bọ̀tọ̀ ọmọ àmẹ́ ti ń tẹ̀ tó bá yá tabafe de ko sọ fún bẹ́ẹ̀ yẹn bóyá o lè lísìn. وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون. ọlọ́run la sọ̀rọ̀ tán àbí pé wọ́n rú ẹrù. Ah, ọlọ́ni àlà sáà má yẹ sí rò rò n tí wọ́n fẹ́ rù lẹ́sẹ̀ yìí ó burú o kó n sọ pé nìkan ó rù ẹsẹ̀ rẹ̀ wájú òun ah, irú ẹ̀rù wo ló pé ah, sọ̀rọ̀ pẹ̀lú kan tẹ́ máa ń pé ọ̀rùn wọ̀ ẹran ni. kọ̀ǹtínà ló pè. àwọn ọ̀rùn tẹ́ máa pé ẹsẹ̀ ń ro kójókòó díẹ̀ ni. Ah, o rò pé ẹrù tí wọ́n máa ń rù tí wọ́n èèmọ̀ pé yẹn rẹ̀ rù ni ọmọ yìí pé gbogbo gbogbo ohun tí bá ah la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam gbogbo ohun tí bá ń bẹ láyé yányán kò sí díwọ̀n tọrún ẹni ẹlẹ́kejì ni pé ọba ìwà máa ń tọ́ yẹ kálukú ń tọ́ kálukú ọba yìí máa ọba yìí máa ntí ọ̀ràn kálukú ntí ọ̀ràn tí èèmọ̀ lọ́rọ̀ ọba yìí mà á kò ń ṣe pé kéèyàn rò wípé bíi tòun kọ ẹ sọ fún pé bíi tiẹ̀ ni bíi tiẹ̀ ni bíi wọ gẹ́gẹ́ yẹn bá wí kíni ń gbé ọ láyà kíni ń jọ ọ lójú àwọn onítàn ẹ abọ́ rẹ ta ní fọ ní náfìlà abú pé bàbá ṣe ṣe náfìlà yẹn ọba àjẹrin èèyàn ó ti mú un jẹ. Ah. ẹ àwọn náfìlà abu kan bẹ tí wọn máa há fúnra wọn ìyẹn ni ó máa fi wo àwọn èèyàn tẹ́wúrẹ́ ọlọ́run jẹ ọlọ́run jẹ kẹ́yìn náà mọ̀nà débi nǹkan wà. Eh. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ṣe wò yẹn wọ́n dẹ̀ máa wo yẹn pé yẹn ń dáná báyìí o ntẹ́ pé òun ti máa ń tó wọn etí eh. lọ́wọ́ ti máa náfìlà méjì péré náà ni ah. àmẹ́rin bá ti di títán náfìlà tauba ẹ̀ẹ́dò ní rùkú ẹ̀ẹ́dò ní nàró oníyẹntẹ́ẹ̀kà rùkú oníyẹntẹ́ẹ̀kà ẹ̀bá tó forí kó mbẹ́ oníyẹntẹ́ẹ̀kà ẹ̀bá tó forí kanlẹ̀ oníyẹntẹ́ẹ̀kà ẹ̀bá tó jókòó pa oníyẹntẹ́ẹ̀kà forí kanlẹ̀ mí oníyẹntẹ́ẹ̀kà lẹ́bá tó dìde ẹ̀tùkà àwọn nǹkan ẹ̀tùkà àwọn nǹkan ẹ̀tùkà àwọn nǹkan lọ́ba lè ka àbẹ̀ salamu aleikum sẹ́gbẹ́ ọ̀tún salamu aleikum lẹ́gbẹ́ òsì àtẹ̀rìn èèyàn àti jíjẹ rẹ̀ àti gbogbo ẹ̀ pátá magifura ah. wọ́n sọ pé Allahu Akbar tó bá dẹ̀ tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ máa gbọ́ o tí tó ń bá sọ ẹ bá rí bẹ́ẹ̀ kọ́lọ́ ń fẹ́ ní òkúrọ́ tẹ́lẹ̀ ìjà nàmọ́. Ah, ó ti fún rẹ̀ lé pé. ẹ ah. wọn kí wọ́n lè lónìí ká lè lóhun tí ẹ̀yìn tó ń gbà òun náà mọ̀ pé tàn wọ́n lónà ń lò. èmi la fi sọ pọ́lọ̀ mọ́sá àjẹ́ sọnù ẹ sàmì dáadáa ni. amina. wọ́n sì já bọ́wọ́ ẹni tí ó sọ àánú. amina. ọlọ́run ma sọ lẹ̀ kalẹ̀ anabi ma sọ tó lọ wípé dọ́ọ̀lù wà mùdílù náà wà dọ́ọ̀lù wà mùdílù ẹni ọ̀sọ́nu wà ẹni tí ọ̀sọ́yànnú wà ọlọ́mọdé àbọ̀wọ́ wọn ni o. àmín. bẹ́ẹ̀ bá ń gbọ́ nǹkan kan lẹ́nu àfa kan tí ẹ bá ń lò tí sì ń jore fún yín mọ́ndàlá yín sẹ́rẹ́tì kan náà tẹ́ fi gbọ́ òun tí ẹ bá tó lọ fi gbọ́ nǹkan míì náà èyí ó tún dáràn náà. ṣebí ńgbà tí à ń fi ti wá júwe wọn fẹ̀yìn ebi ni ẹ fi ń gbọ́ sí tẹ̀ ń gbọ́ sí tánà bá ń fi ti àwọn náà júwe tiwa ńkọ́. Hmm. ẹ wọ́n máa fi tí a náà júwe tiwọn náà yìí pé ẹ bá bọ́ sọ́wọ́ rú wọn ó lè pé bẹ́ẹ̀ bá háyà wò bẹ́ẹ̀ bá dánú mọ́ sí bẹ́ẹ̀ tẹ̀sí kùtù mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá tún ṣe bọ́ ẹ máa gbọ́ nǹkan kéèyàn sọ pé ẹ̀bọ tún ní kéèyàn wá àwọn nǹkan agbára ọ̀dà náà ẹ̀jọ̀ mo ní oníbèrè kan tó máa bí wọn àbí kẹ́ bá wọn bí wọn ẹ tí wọn lè dáhùn fún tá a bá pa kinní àti kinní pọ̀ mọ́ra wọn tí wọ́n dẹ̀ ń lò tó dẹ̀ ń ṣiṣẹ́ tí wọ́n sọ pé kò da yẹn ẹbí wọn pé sọlọ́run ọba àlékè ọlá nǹkan dá kinní yẹn kí ni wọ́n dẹ̀ máa fi dáhùn wọn á ní lọ́dà ẹ wá bí pé kí ni ọlọ́run wá dá fún tẹ máa ní nǹkan ẹ lò fún nǹkan lọ́n dá fún ẹ wá bí wọ́n pòṣe ṣiṣẹ́ sí nǹkan bẹ tó lè ṣe lẹ́yìn ọlọ́run ẹ lọ bí wọn bẹ́ẹ̀ ibẹ̀ mẹ́rin sá wọn abẹ́ ìmọ̀ bó ṣe gúnra wọn sá àwọn nǹkan tí wọ́n lò yìí tó ṣiṣẹ́ yìí ẹ bi wọ́n pé ta ló dáa wọn á lọ́lọ́ ni kí ló wá dáa fún tí máa sọ pé ntọ́lọ́ ń dáa fún kẹ́ ẹ lò fún yẹn ẹ wá bi wọ́n pé ńgbà táwọn wá lò ó ṣiṣẹ́ àbí ò ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ sọ́sẹ́ lẹ́yìn ọlọ́run kí ló ń wò ṣe ṣiṣẹ́ ńgbà tẹ́ pé kò dáa fún yẹn ọlọ́mọ jẹ́ bọ́wọ́ wọn mọ̀ ní. wọ́n mọ̀ fi tiwa náà júwe tiwọn náà wọ́n máa de gbogbo ẹ̀ fún yín ni wọ́n máa de fún yín ni wọ́n fẹ́ kẹ́ gbáyé dáadáa di àlẹ́ àlì tẹ́ tẹ̀fẹ́ gbáyé wọn níbi hàn hmm. tí a lọ pé à ṣùgbọ́n àìwá sábà rí wọn lọ́nà ilé alágbo náà ni àìrí kí wọ́n jó nǹkan wọ́n sì ń gbáyé rè é ẹlòmíì gọ̀ láyé máa gbọ́n tó ń sọ. èrí wọn yẹn lágbo. ọ̀dà náà sẹ́yìn ọmọ yìí pé àwọn nǹkan kan wà tí àwọn èèyàn máa ń ṣe tó yẹ pé kò nídìí kájáwé kájáegbò tó lè ju kájáwé kájégbò lọ sẹ́yìn ọmọ kò wà ṣèbí àwọn lè ṣiṣẹ́ débẹ̀ ni ṣé gbogbo èèyàn ni ó lè ṣiṣẹ́ débẹ̀ ah. náfìlà kan wà. Mm-hmm náfìlà kan wà lẹ́nu alẹ́ sàárọ̀ rákà tó wà ten thousand péré ni so ah, ah. o lè yàn so o lè yàn wàá dẹ̀ wàá fún ten days ten days yẹn wàá dẹ̀ wàá dẹ̀ ní ten times táìmù yẹn wàá dẹ̀ jẹ́ kọ́ jẹ́ gbogbo ẹ̀ jẹ́ inú ọdún kan dẹ̀ jẹ́ ọdún mẹ́wàá bẹ́yẹn lẹ́yìn ẹ o dẹ̀ ní jẹun aláta lásìkò ṣiṣẹ́ ẹ lẹ́yìn ẹ o dẹ̀ ní súnmọ́bìnrin. wọ́n sì bá yí ẹ jẹ́. ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ máa ọ̀fẹ́ máa ṣe ń tí kò fi ní sóògùn ni kò fẹ́ sóògùn ṣùgbọ́n táwọn yẹn lò tí wọ́n ti lò ń tiwọn àṣírí ẹnìyẹn ṣé wọ́n ṣe ò lè ṣe náà lè máa gbọ́ tẹ́ bá lè ṣiṣẹ́ yẹn tán ọmọ tẹ́yàn bá bí lẹ́yìn iṣẹ́ yẹn kò nídìí kó iṣẹ́ yẹn má a kà máa lo iṣẹ́ yẹn lọ́n tiẹ̀ ni báyà yẹn náà fi bí àwọn iṣẹ́ yìí mọ̀. bọ́yá yẹn àwọn náà tún sọ pé bọ́yá yẹn náà fi bá wọn. ṣé ṣe jù ẹ̀ náà fi ń ṣe. irọ́ wọn lè fẹ́ já pé amàsírí àfa tá à ń sọ yìí o kò ṣerú sẹ́hun ọwọ́ àlọ́ yóò tún lọ gọ́dẹ̀ wọn bẹ̀yẹn pé tí ọba ṣe lójú yín tẹ́gbẹ́ àwọn bàbá rẹ̀ ló ṣe ń kọ́ sẹ́yìn mọ̀ ó tún plọ́ọ̀gì àwọn abẹ́yọ̀. láì ní ọlọ́mọdé bọ́ sí ẹ lọ. àmín. Ah. bá a ṣe sọ̀rọ̀ wọn káwọn sọ tiwọn káwọn sọ tiwọn o. díẹ̀ ń bẹ̀ lásọ òun lásọ òun àwọn tó máa sọ jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ̀ ń tẹ́gbẹ́sẹ̀ tiwọn nìyẹn. ọlọ́mọdé àbọ̀wọ́ wọn ni. àmín. wọ́n bọ̀ débi pé wọ́n máa kírun lọ́mọ wò pé ẹ̀kú wàhálà ti ju wọn lójú pa ń kírun. <laughs> tìǹgà ń sayọ yẹn lọ kírun yẹn kó lè tó bẹ́ẹ̀ yẹn wàrà àánú gbà ju bẹ́ẹ̀ yẹn lọ kéèyàn máa dásà yọ̀ọ̀rọ̀ àánú gbà òpònú yọ̀ọ̀rọ̀ àánú gbà bó ti ń rí gbà asakasa kiri yóò nìyẹn orí ọ̀fẹ́ ẹ orí ọ̀fẹ́ bó ti ń rí àtọrọ àánú lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run máa ń fún yàn yóò àṣàánú ọlọ́run ṣàánú mi là á wí hmm. àyè máa ń fẹ́ dìtọ́rọ̀ òfin nígbàdúrà tọrọ àdúrà ọlọ́run jẹ́ ìrànú gbà ta ló ta ló àfọ́ntì ẹ̀ àbọ̀ mọ̀ pé nígbà tó rí tọ́lọ́ rí gba àwọn ọjà gbanu. o lè ní ọba wọn. tí ẹni ọtọ lọ́dọ̀ ọlọ́run ó yẹ fún ọ. ẹgbọ́n kan kọ́balìkẹ́ ọlọ́sàn-án wa. àmín. ẹ kọ́mọ̀jẹ ká sí ẹsẹ̀ gbéláyé. àmín. ọlọ́ni àlàsà àmọ́ yẹ sèrò náà ìtẹ́fẹ́ rẹ̀ rù yẹ ọlẹ́ gan o ọlọ́sàn-án wa o. وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون آية مين ọlọ́run wa ní wa mọ́lì àyà tó dùn níyà ọlọ́run ní ìsẹ̀mí ayé ò wá jẹ́ nǹkan kan ìlà láìbùn àfarí ọmọdé wàláwù àtàrí àgbà àwọn bàbá wa bí wọ́n ṣe máa tú fún àánú wọ́n ní láìbù àrí ọmọdé wọ́n ní láwù àrí àgbà gbogbo wọn o. àmín. àwọn tí wọ́n ti lọ bá ní kẹ́ o. àmín. àti àwọn kùláyé jẹ́ wọn láti bọ̀ tán dáadáa. àmín. tí wọ́n bá tú nǹkan fún wa ńjọ́njọ́n o àwa bẹ̀rẹ̀ kí ó ní ìsìn lábá ń Ni ó làwa ní irinṣẹ́ jùgbà yẹn ti wà ní ìsìn irinṣẹ́ ń dé sí ni irinṣẹ́ ma irinṣẹ́ mọ̀ ní tíra irinṣẹ́ mọ̀ ó ti sún wájú ó ti sún wájú bẹ́yìn ò ní tíra ó lè ka tíra bàtí bọ́ sórí orí íńtánẹ́ẹ̀tì nìsín tí àti òlérò wúrà ló bẹ́ wà ń kà lọ nìyẹn ẹ̀rí bí ọlọ́run tó tún sún ayé dé fún wa a wà ní tàlímù àwọn ẹlẹ́yà níjó ni làbá fẹ́ nídìí orin kan làbá rántí ẹ̀ mọ́ afa kan ti bọ̀ sẹ́yìn ó sì gbèsè ti garagara ó sì ó sì wakọ̀ wa mọ̀ ní a ibi àbí ní sẹ́yìn mọ̀ ní ìsìn ó ní mo ti ké lórí nẹ́ẹ̀tì ni gẹ́lẹ́gẹ́lẹ́ bo níṣẹ́ ni ó sì ké bẹ́ẹ̀ mo ní wọ́n tún ti gbẹ̀yìn síbẹ̀ wọ́n gbé síbẹ̀ mo ní tó ọlọ́run ó ṣe o ẹ bórí ibú ṣe ń bẹ níbẹ̀ náà lórí ń bẹ ń bẹ èyí tí kálukú bá fẹ́ lò fún ni ah. kí n bá fẹ́ fàyọ ń bẹ láìbù wọ́n máa tú sẹ́rí ọmọdé ńgbà wa tún kéwu síwájú hmm. dáadáa tẹ́dọ̀ àwọn gbà iná la bà. Allahu akbar. ẹ̀ màtúmọ̀ rẹ̀ láìbù ni eré ta bá ń fara sí i èyí tá a bá ń fi ara ṣe ń láìbò láàwù lè tá a bá ń fọkàn ṣe sẹ́ẹ̀sì mọ̀ pé a gbà bọ́ọ̀lù a sáré ìdíje ta ló níjàmọ́ sí bàbá wọn wà gbà báwọn. wọ́n gbà ọ́ ọ̀rọ̀ mbà ní kẹwọn. amina. èyí tá a ń fara ṣe àtẹ̀rẹ́ tá a ń fọkàn ṣe sẹ́yìn pé yẹn lè jókòó kọ́ máa ṣeré anakumola tó jókòó tí ń ṣeré ẹ̀sá wo bàbá ẹni tó jókòó tí ń ṣeré ẹni tí wo tẹ́lì asúgàjá tí ìsìnkú òun wá sí mbẹ àbúgbé fóònù lọ́wọ́ ń tẹ fóònù ń ṣáàjì ẹ gbogbo tí ò ní di kò fẹ́ fi gbọ́ kò fẹ́ fi pè yà kò fẹ́ sí kan ó sàn ń gẹ̀ẹ́tì àwọn kan bẹ́ẹ̀ tínú ẹ fi ń dùn ìṣẹ̀lẹ̀ náà nìyẹn níbo ni ti ń rí dùnú inú ọkàn eré ọkàn ní jẹ́ láhàwù àgbà ní í ṣèyẹ tí ò lóko kọ́ máa ṣeré díje díje a sáré àfò a ṣèkí a sàmọ́ oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́rí ọ̀dọ́. ẹ̀rí méjèèjì lọ́rọ̀ wọn apapọ̀ wípé ayé ọkọjá méjì yẹn inú kọ́ ọmọ fọ̀dọ́ rẹ ṣeré inú kọ́ ọmọ fàgbà rẹ ṣeré ìkan mbẹ́nu ńláwátà wá sí ìtawá ibi bá a ti jókòó ní ìsìn àti ń ṣiṣẹ́ àti ń gbẹ̀san tó pé àtẹ̀ntì ń sọ àtẹ̀ntì ń gbọ́ aláwọ̀ yìí látẹ́ pé ìbá wà ń bí pé ni ń bí ibi ọkẹ bá wà lẹ́sàn tá a kọ fún ibi ara bá wà èèyàn lẹ́sàn kankan kátó lè gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run yóò jẹ́ sẹ́ta bá fọkàn ṣe ìnámalẹ̀ àmàlú bẹ̀nìyàtì gbogbo sẹ́yànyà àníyàn tó bá fi ṣe ló fi gbẹ̀sán ìyẹn lè wà wá sí bá ṣe wà yìí tí ò lẹ́sàn kọ́bọ̀ tí ó gbà ọfẹ́ wá pàdé èèyàn ń bí lọ́wọ́ dúdè ń bí. lẹ́yàjìlì ni. Hmm, nbọlí ti rí yín máa lọ bìkan lágbèjẹ kí wọn ti tẹ sírí ọba òun bẹ ó sì dé kò lè máa wá káàkiri èrò èèyàn kálọ ti zoro ń tìyẹn yóò ti bá tiẹ̀ lọ. yóò ah. ah, ti họ ti pẹ́. tí bá ń bẹ láàrin wa lára kò lẹ́sàn kan tí ó gbà. aláwọ̀ wọ̀nyí lábó ti yẹ kó ṣe gbọ́ wa yìí lọ́wọ́ ní tó ọ̀dà mọ́pa yóò ti ọlọ́run mo gbá nìyàn pé mo wá pàdé yàn tí mo wá gbá nìyàn pé mi náà wá. lẹ́sẹ̀kẹsẹ̀ náà ó sì máa kọ́ sọ́rọ̀ o yí ọkàn rẹ padà ń bí tọ́ wa yẹn tẹ́pọ́tọ̀ ní tó bá wá bíbà yìí yí padà kó lè lẹ́sàn ó lè jẹ́ pé ọwọ́ òní nìkan náà tọ́ wá yìí ẹ̀sẹ̀ tí wọ́n kọ̀ fún ọ ni ó sì yọ ọ là ọ̀nù jàǹdàmà. Allahu akbar. pé ọwọ́ pọ̀ tiẹ̀ yí padà jọ náà tó ti chẹ́ǹjì lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́ jọra lójú tọ́ kagídí borí sọlá lómi lágídé bíi pé ó nínú ó náà ó náà ọ̀sẹ̀ mọ́ gbọ́ wá sí wá sí kò lè chẹ́ǹjì tó máa fẹ́ ṣe ọkàn níbi kọ́ tó máa ṣe tí wọ́n sọ yẹn tó máa ṣe ń sìn ìtí wọ́n sọ yẹn ló fi ṣe yẹn Ah. so òun dẹ́ ń sin kaba ń tóun òun ìṣerú ah. yẹn bẹ́ẹ̀ yẹn ah, ọwọ́ àgọ̀ ni <laughs> bọ́bá jẹ́ pé ìwé lọ́ba mọ̀ ebi wọn ebi ngbà tí à ń sọ lọ mọ o ṣe o ṣe má lo títí àwí ngbà tí o dénú ìdánwò kò pé àbùdá tiẹ̀ ẹ jama béèrè past tense bi kan kọ lọ kọ present tense bẹ pé ntí wọn bá fẹ́ ṣe lọkàlọ máa ń ṣe. oòrùn jẹ nu. n yẹ yẹ. yóò fẹ́ẹ̀lì pẹ̀rẹ̀pẹ̀. aa pẹ̀rẹ̀pẹ̀ pẹ̀. afa kan ni. آه تقول مع العصيان ربي غافر تقول مع العصيان ربي غافر صدقت ولكن غافر bimasiyati. Sọ̀dákítà walakin gáfẹ́rọ̀ bilmashiati. Sọ̀dákítà walakin gáfẹ́rọ̀ bilmashiati. Wàrọ̀ búkà, rọ̀sáàkù kama huwa gafirun. wa rabbuka razzaqun kama huwa gafirun. walimula tusaddiq fihi ma bisawiyati. falim. walimula walimula tusaddiq fihi ma. بسوية ولم لا تصدق فيهما بسوية ما أنه بالرزق بالرزق تكفل نفسه الله Alá annahu annahu birriziki birriziki kafala kafala nafusahu kafala nafusahu likuli walamu yakifel likuli bijanati likuli walam yakifel likuli bijanati. لكل ولم يقف لكل بجنتي ولم ترد إلا سعي ما كفيته ولم ترد إلا سعي ما كفيته وإيمال فيما كلفته من وظيفتي وإما على ما كلفته من وظيفتي وإما لما كلفته من وظيفتي تسيء به ظنا وتزن تارة تسيء به ظنا وتحسن تارة على أسبي ما يكتدي لأواء بقضيتي على أسبي ما ma yakitadi ala asabi ma yakitadi aw ala asabi ma yakidili awa besawiyati ala asabi ma yakidili awa besawiyati bekodiyati bekodiyati afa ń sọ nípa kéèyàn máa dájọ́ látẹnu ara rẹ̀ kọ́ máa fẹnu ara ẹ̀ dájọ́ pé. yẹkulu ma'al isyani rabbi ghafirun. àfààní wọn ń sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ ọmọ kéwu gáfíìrù ké fúnra rẹ̀ pé gàfúrù rahim lọ́lọ́run ẹ mọ́ta tẹ́tẹ́ mọ́ onínà ńlá gàfúrù rahim ẹ má yẹ sì má onínà ńlá gàfúrù rahim ẹ má ta àwọn ìjàmbá mọ́ onínà ńlá gàfúrù rahim má wo òkú orí tẹ́lí mọ́ onínà ńlá gàfúrù rahim Ah, àfa wọn ṣàbòsí mọ́ onínẹ́gà fún rahim aláàbí sọ dákítà. wàlákì gọ́fìrò bímọ sí àti sọ́dọ̀kúta wàlákì gọ́fìrò bímọ sí àti. sọ̀dákítà òkúrọ̀ wàlẹ́ òdodo lọ́sọ àmọ́ o kọ́kọ́ orí jíìyàn yìí bímọ sí àti ni o tọ́wọ́ fẹ́ ni o kò sí dandan pé

Kama hùwà gọ́ọ̀fìrọ̀. ilé ń jẹ́ káfíìrù ní jẹ́ rasaku Allahu Akbar. oníjẹ́ rasaku náà o ọba tí wọ́n ti jẹ́ sèmú fún yàn ṣé ọgbà bẹ́ẹ̀ án ló ló ń gbà abẹ́ẹ̀kọ́ ó ní gàfárù ó ní káfíìrù ọlọ́run bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bákan náà ó tún jẹ́ rọ̀sáàkù náà o. wa rabbuka razzaqun kama huwa ghafirun. ó náà níjẹ́ méjèèjì o. falimula tusaddiq bisawiyati falimula tusaddiq fihima bisawiyati. wàlímúlá kí ló wàlímúlá àti sọ́dík ò ṣe gba méjèèjì gbọ́ bákan náà nígbà tó ń dẹ́sẹ̀ tó ń pé gáfì lọ́lọ́run ló fi ń dẹ́sẹ̀ ó ṣe gba rasaku náà gbọ́ kọ́ ọmọ ṣiṣẹ́ nígbà pé rasaku ni kí lọ́ọ́ lọ́ọ́ fi ṣẹ́ sí. àbí jókòó lé wọn sùn. ẹjọ́ rẹ̀ tó dáhùn o ti fẹ́ fi ibi kan o ó yẹ kó o ṣe dọ́gba ní على أنه بالرزق كفل نفسه على أنه بالرزق كفل نفسه alialisi rèé o alialisi rèé o nípa ti rísíkù o ọba yìí làbọ̀rùn fún rẹ o. لكل ولم يكف لكل جنة لكل ولم يكف لكل بجنة Ọlọ́run ní gbogbo ìjẹ́ ẹ̀mú pátá èmi ni màá ṣe fún yín àkànlé máa ń lòfin Ọlọ́run la fi lọ bí iṣẹ́ àlè máa ń lòfin Ọlọ́run àwọn ilé ma lòfin ànábì jàre àlè ma tẹ̀lé ọ̀rọ̀ ànábì láfi lọ bí iṣẹ́ ó ní àṣìṣe káwá fi òkú ti ọ̀dọ̀ ọ̀hún bí ọ̀rọ̀ àná ọ̀rọ̀ àná ni pé àṣìbá àgbà gbọ́ àmọ́ àwa àgbàpọ̀lọ́ ní bẹ lábẹ́ sábàbí sábàbí kankan ò lè dáṣe láìsí pẹ̀lú kádàrà ọ̀ gbọ́dọ̀ gba sábàbí gbọ́ tán yányán kọ́ gbàgbé kádàrà ọ̀ gbọ́dọ̀ gba sábàbí gbọ́ yányán kó kadara kádàrà sábàbí ń bẹ wàá ṣiṣẹ́ wàá gbàkọlọ ní òjì orí bó o ṣe fẹ́ iṣẹ́ nkí òjì orí bẹ́ẹ̀ bí iṣẹ́ bá ní gbogbo ẹni tí iṣẹ́ nkí ó ṣe rí bákan náà àkàn òṣìṣẹ́ yẹn wọ́n fi ló lọ wọ́n fi kọ́lé wọ́n fi gun mọ́tò àkàn ọ̀dẹ̀ ṣe di sẹ́mùsẹ́ gbèsè wọ́n fi jẹ ọ̀ràn wọ́n fi dá ẹ̀wọ̀n wọ́n fi lọ. ẹnìkan ń bẹ nìyẹn tí ń ṣe ń tọ́fẹ́ lórí ẹ̀ tí sọ lọ́hùn. ó ṣe má lọ bí iṣẹ́ àfà kọ́ dájọ́dá ti la ìjẹ́ ẹ̀mú bọ́rùn àmọ́ o wá gbọ́ wà lámúyẹ̀ kì fún lílíkú libíjà náà tí. lìkúnlì wà lámúyẹ̀ kì fún líkúnlì bíjà náà tí. لكل ولم يكف لكل بجنة. àmọ́ fún gbogbo wa o. Allahu Akbar gbogbo ẹni tí ń bẹ láyé lọ́la bọ̀rùn fún kó wọ́n bọ̀ wá ẹni tó lè ṣiṣẹ́ ń bọ̀ àbí ọ̀bọ̀ wá iṣẹ́ kí ń bọ̀ wá o àwọn tí ò lè ṣiṣẹ́ wọ́n jẹ́ àbí wọ́n jẹun wọ́n jẹun orí ń bọ̀ wọ́n ni ẹmẹ́yìn èèyàn lẹ́ ń sọ yẹn àwọn èèrà ńkọ́ àwọn ẹranko ńkọ́ àwọn kìnnì ńkọ́ àwọn kìnnì ńkọ́ fẹ́ẹ́ pé ìjẹ̀mú wọn ń bá wọn wọn ò sì lè ṣiṣẹ́ rẹ̀. Àìlá ànáhù bìrìsíkì kàfàlà náà fúsàhù. Lèkúnlì wàlám yẹ́kì fún lèkúnlì bìjánátì. لكل ولم يكف لكل بجنتي irú àdéhùn tó wá ṣe fún wa nípa ìjẹ ìmu kò sí irú ẹ̀ fún wa àlìjẹ́nà. Allahu Akbar. kò sí irú ẹ̀ fún wa ẹ̀ ṣe àlìjẹ́nà ni. ọwọ́ ni. wàlámù tàrí bọ́ọ̀ illa sa'aya fi ma kufitahu walam tarido illa sa'aya fi ma kufitahu walam tarido illa sa'aya fi ma kufitahu wa imala wa imala ma kulliftahu min wazifatin وإما لم يقل لفتاه من وظيفتي ولم تريد أو يونو إلا سايا وعدد بسيسا bọ́ bá lọ́nà tó bá gbá kọ́ bọ̀bọ̀ ìyẹn ò ní gbé ojókòó lélẹ́ ní wàá tún lọ àmọ́jọ́ tọ́jà rí gbogbo òwe tí ó fi gbé débi iṣẹ́ bí ń kú lọ lọ́mọ̀ bójú òun rọ̀ òwe kan bẹ tí ó wà kàn pé a ah, wọ́n mọ̀ sọ báyìí ẹ má mọjọ́ wò lọ́bọjọ́ kú àti kójò tí ń rọ̀ yìí ìdánwò lọ́jẹ́ kò ní ìdíkójò ń rọ̀ yìí máa ń lọ nìyẹn ibi ibi tọ́lọ́run lòjó gbé máa ń dá padà lé gbogbo ẹni tí ń lọ ibi tọ́lọ́run tójò dá padà lé kò sí tó burú mbẹ níjọba lọ bí ọjà náà tójò bá ti ń rọ̀ ọmọ jáde o. padà lé ni o wọ́n torí bọ̀ o. tọ́pọ̀ bá lè máa láyà torí bójò lọ bí iṣẹ́ láyà torí bójò náà lọ wá sí láyà náà ọ̀yọ́nú àfikò ṣiṣẹ́ fi máa kù fi dáwú níbi tí wọ́n ti ní ọmọ wọ̀rí yá fún ọ ẹnu àkà ń ṣiṣẹ́ láti fi sàmì ní àmì là ń fiṣẹ́ ṣe àmì pé ìwọ ọlọ́run wo ibi ni wọ́n gbọ́rọ̀ mi gbà ọ̀tán ìyẹn a máa gbé nǹkan kalẹ̀ tí ó sì máa náwó ju tó ń gbé kalẹ̀ lọ ẹ̀yin tẹ̀ ń tajà àbí kò rí bẹ́ẹ̀ yóò gbé nǹkan kalẹ̀ ntí sì ń ná lówó ojú tó gbé yẹn lọ mọ́ ẹ̀yìn ẹ̀ ti ń wá ọgbẹ́ nǹkan nǹkan hundred thousand kalẹ̀ lókòwò nǹkan hundred thousand lókòwò ìwé owó tí èrè tí ó ti tẹ̀sán hundred thousand àmú wa tí so wa sólèmú dédé làjẹ́ ẹ̀ wá ni lójúmọ́ àà ń gbà tẹ̀sí tẹ́tẹ́ ó fi hundred thousand sòwò kọ́lẹ̀ jẹ́ fifty thousand tí ó wà bá wà kálukú òní ló ma o. so àmọ́ ẹni yìí tọ́wọ́ wa lo hundred thousand yìí yípo ọdún kan tọ́wọ́ wa wo ohun tó fi jẹun ọ̀hún àtayá rẹ̀ tó wo ohun ná ohun àtọmọ rẹ̀ àtayá rẹ̀ tó ohun tó lọ ń ṣe fún wọn ní dúkìá yẹ mọ̀ kó rí hundred thousand yóò gbé ń gbọ́dọ̀ tí wá wá ẹ̀hẹ́n ọkọ̀ jáyà mi ni ntẹ́ fi mọ̀ ṣé iṣu tágbẹ̀ bò mọ́lẹ̀ ló lọ padà hù naam àwọn tá a dé bí wọn gbé ń wusu rí tọ́lá ẹlẹ́mìíràn máa bí wọn gbé ń wusu ó bí jìnnà ti ń ka. Ah. àmọ́ tí a bá dóko rí kí ló fẹ́ kò lè jẹ̀bi náà. ntí ẹ ṣe ni pé ẹ bá délé lónìí ẹ fi su ọmọ su ọmọ yín tí ò dóko rí pé mo ní ìsìkì tìbúlá tí lágbọ́n ti ń rí. ìgbẹ́ ìta ìgbẹ́lẹ́yìn ìlú o tí àwọn yín ti rí oko ẹ̀yìn ìlú tí wọ́n máa dá o ẹni pé ọmọ yẹn ọ̀kọjá àrin ìgboro nígbà tí bí o lè má mi jẹ́ pé ń wà ṣé n tágbẹ̀ ń bò mọ́lẹ̀ làgbẹ̀ ń wú àmọ́ sẹ́ni tí ò wá bo nígbà tágbẹ̀ wá bo iṣu tí ò jù báyìí lọ tó wá hu tó tó báyìí àbẹ́gẹ̀ sọ wá ṣe gbèsè lórí pé ọlọ́run tó ṣe yẹn tá a bá fẹ́ kan dénú oku tá a bon kankan mọ́ sáà lè bá nǹkan bẹ́ẹ̀ ni kéèyàn máa kúkú bon kankan rárá so possible ẹ̀ẹ́n eh, à ń gbàtẹ́ pé a gbìyànjú àwa àfisù díẹ̀ sébè a sì rí i pé yọ́ọ́ fẹ̀ kan ra ni èyíta èyíta bò yẹn ká gbà má a sì pé súnà ayé ni pé ìwọ́sá gbìyànjú díẹ̀ ntaba kọ mọ ibi àmùgbà nìyẹn kọ wá jókòó sílé nìkan ló ń tàn ẹ́ tayébá wá báwọn tayébá rí báwọn òsì wá lóru èèyàn náà fún tọlọ́hún mọ̀ yí pé màá ságbìyànjú tèmi káànù ọlọ́run wa kún fún mi màá gbìyànjú ń lọ wá sí màá gbìyànjú màá lóun tí n bá gbọ́ tọ̀ ìyókù ọwọ́ kò sọ́wọ́ ọlọ́run aláàánú dẹ̀ ni àánú rẹ̀ ó dì mọ́ fún wa bí àánú rẹ̀ ṣe dì mọ́ iṣẹ́ àgbẹ̀ tágbẹ̀ mú un tó tí ò mú lóko ti mú wálú lé. àfa wa ni. تسيء به ظنا وتحسن تارة ìgbà míì ọmọ ọmọ sábà bú sọ́lọ́hun ọmọ dábàá bú sọ́lọ́hun wàtúsínú tààràtà ìgbà míì ó sì máa dábàá rí sọ́lọ́hun abáre ni pé ó lè forí jìn ẹ́ bú ni pé bọ̀ bá ṣiṣẹ́ ò lè ní láárí.

وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون وللدار الآخرة Ọlọ́run wa ní ọjọ́ kẹyìn khairun lólóore lilladhina yattaquna fún gbogbo ẹni máa ń payà Ọlọ́run afala ta'qiluna a Ọlọ́run ní ayé èèyàn ẹ wá sílẹ̀ aka yìí ni ẹ̀yin ò wá mọ ibi tí mo máa bá ọ̀rọ̀ ẹni bá ń bẹ̀rù mí tí wọ́n bá já ni pẹ̀lú ògùn ọlọ́run gbólóhùn yìí gbólóhùn tọ́lọ́hùn bá ìlíjọ́ sára sọ yìí lọ́la lọ́la màá mú tíra kan wá màá ní kẹ́wọ́n bá mi kà á kí n wá tu fún yín ní ọ̀kan kan bíi pé khairu ladhina yattakuna afala ta'qilun kí n wá sọ díẹ̀ nínú tí àwọn àfa kọ nínú ọ̀rọ̀ ànábì àtọ̀rọ̀ ọlọ́run nínú ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì ntí ìmánì máa bí kéèyàn kéèyàn bẹ̀rù ọlọ́run ti máa bí àárọ̀ yìí ni a fún mi ń tira yẹn àáfàá tó ti sàwùdí wálé ló fún mi ń tira wọn ó ti kọ́kọ́ fún bàbá rẹ̀ ní àdàbí tu bàbá ìmáàmù ó ti kọ́kọ́ fún wọn níjẹta àbájẹta àbíjọ ló fún yìí làwọn aróyìn tí a ń fún mi wọn ló pé méjì ló ń rà bọ̀ pé ẹ̀yin bàbá méjèèjì ni kóhun ti fẹ́ yín náà nìkan amúní kì í fún mi yọ ẹsẹ̀ fún mi ni kì í fún mi kì í sì fún mi lẹ́wọ̀n aróyìn tí wọ́n bá ń bẹ̀ máa bí láàrú ẹ bàbá Saudi wọ́n lẹ́ fàǹtì àkàn ẹ̀ tí fún wa ah ó ní mọ́bìnrin bó ń bẹnu ilé kó ń gbàgbé ni ọba rẹ̀ wa wà á ti sì báyìí ọ̀kan bíi èrè mo sì èrè tẹ́yìn tẹ́ gbọ́rọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ ìsì gbìyànjú àti lò ó ah mo ní sì lọ́ọ́ ka ọ̀rọ̀ yìí yìí nìkan máa kàkí máa tù yìí ń ka kàlọ́ la tọ́ra gangan yà iná lade yìí àárọ̀ iná ló fún wa mọ́kítà bá ni muni ní bá wá tí a kan wọ́n bá mi wá tí a ń tán màá yóò bá mú tiwa mu wá fún mi mo sì ń sì bá mo ní jẹ́ ń da jẹ́ ń sì jẹ́ dálẹ̀ ń kà fún yín ah ẹ mọ̀ yìí pé ẹni bá ń gbìyànjú wọn tó yẹ gbìyànjú wàláì oore ni fún ẹ ń bá tẹ pé ó bá lọ kọ ìsọlọ́hún ah ó fi nǹkan ṣe rẹ̀ ah ó ti pọ̀ jù mo ní máa ń sọ fún wọn ní mo ń sọ fún wọn máa ń dára láàárọ̀ ìmúni ẹ máa wo àdínà mo sì ń sọ̀rọ̀ yìí fáwọn èèyàn o tí mo pè ní àṣírí ayé o nípa àṣìbáàbò o ipe àwọn èèyàn pín mẹ́ta lára àṣìbáàbò o máa pé àwọn kan wọn ò gbàgbọ́ àwọn kan gbàgbọ́ wọn tún gbà yí àwọn tó wá gbàgbọ́ tó gbàgbọ́ tán tó gbọ́ yé làwọn ìpínlẹ̀ kẹta kọ́lọ̀njáwó kọ́lọ̀njáwó wà ń amina. ìgbà ń ṣàlàyé tí a ń ṣàlàyé ntí jẹ́ asbab ọlọ́ọ̀ni ń wọ́n á fi iná tí a ju bàbá wa Ibrahima wọ́n yìí júwe fún wa baba tó ṣe tafsiri tá n ka yìí wọ́n á bí èrò wa pé kí n sábàbù ná ẹ̀yin èèyàn wọ́n ní ń béèrè lọ yín kí n sábàbù ná àdáhùn ni kójó nǹkan ẹ̀sùn ṣẹlẹ̀ ń pẹ́ ẹ̀tún mọ́ ní pè ná iná ò sínú pé àwa Yorùbá ò máa wò kò sí àyà yín já àmì kí àyà yín ó já bàbá lórí ń béèrè bẹ́ẹ̀ tọ́nà náà béèrè bẹ́ẹ̀ nù tíra kì í sábà bù ná ijó yàn ni wọ́n á ní sójó brẹ́mọ̀ ìgbà jùlọ ná sójó n tẹ́ ẹ̀ mọ̀ pé kankan bẹ lábẹ́ ọ̀rọ̀ nìyẹn náà àbí ọbẹ̀ anábì bẹ́ẹ̀ ni kí ni kí ni abọ̀ bẹ́ẹ̀ ṣe jàmá ńgbà bàbá wa Yakub tọ́wọ́ fẹ́ dún Ismail pẹ̀lú eegun tí ń bẹ lára rẹ̀ àbábá ah, Ibrahim jàre ẹ ṣeun bàbá Ibrahim tọ́fẹ́ du Ismail pẹ̀lú gbogbo egun rẹ̀ jọ́nà pé ọgbà fọlọ́ nǹkan ó ma mọ́ àwọn afa tí wọ́n kọ ìtàn wọ́n lọ́ọ́ tẹ gbogbo agbára mọ́ kódà wọ́n lókùúta kan bẹ́ ń wájú ẹ̀ ńgbà tí ò ge láwùgbà ọbẹ̀ yìí ah kí a ní í sí ọ ọ ẹ sá òkúta pẹ̀lú ìbínú ọ dẹ̀ pín méjì kò wá gé ẹran gògóńgò o oh. kí ni a máa fi ṣe. ni. irọ́ ni. fi pa nǹkan. bọ́lá máa fẹ́ bẹ́ẹ̀ ni yóò yí kò ní dìbọn tọ́ba dìbọn kì í bọ́ ìwọ kí ọ bá tọ́ba jáde òun ni ọ̀yà lọ bá padà ẹ gbọ́ ní pé kíní kan bẹ̀ sáńpẹ̀ ní tìdíjò. tìdíjò. olóyìnbọn náà ló ṣubú lulẹ̀. wọ́n yìnbọn mọ́lábájá ọba kú ọlọ́run fi kú ẹ̀ síbẹ̀ ni. àwọn pẹ́sábà bí ọ̀wà pẹ́sábà bí òsì pọ̀ tí ọlọ́run ní jama gbogbo ntẹ́nì kọ̀ọ̀kan wa náà wà á ní sábàbí bí iṣẹ́ bí ìmà bí bí bí gbogbo ntí bá ń bẹ pẹ̀lú wa ń lọ́sàn yìí afẹ́ tọrọkọlọ́nba ní fàṣẹ rẹ̀ síbẹ̀. amina. àwọn afa méjèèjì tí ń jáná sí i àwọn ni mo dà níyàn wípé màá tọrọ àdúrà fẹ́yìn jàmá ẹ̀ẹ́dẹ̀ sanwó ẹ̀ àmọ́ àwọn ni mo fẹ́ kó gba owó yẹn kí wọ́n lọ nà fẹ́lẹ́ àwọn lé nítorí wípé mò ń kátìrà lọ nínú ìdára ní maktaba lọ́fíìsì mi nulẹ̀ tinulẹ̀ ni mo wá kàn mo wá kàn wípé kéèyàn má ju àlámọ̀rí rẹ̀ lẹ̀ bó ṣe wà kéèyàn má jù ú lẹ̀ bó ṣe wà pé kọ́kàdá hàn pé kí n wàhálà nísìn kí n wàhálà báyìí kò ní di wàhálà bá tó kọ báyìí tó sọ báyìí pé ó ní gbogbo ẹ̀ kò ní di kí n má tún sí wàhálà kankan mọ́ à ah, wọ́n ní má gọ̀ má jù ú ó dáa lótùtù bó ṣe dáhùn ó wá ń fẹ́ látọ̀dọ̀ tiẹ̀ náà kó kára rẹ kún mọ wọn pè mí èyí o bá ń yí padà ìfẹ́ èyí mo fẹ́ yìí bá ń lékún onímọ̀ ọlọ́run ànábì ọlọ́run sì máa ṣe bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ náà wọn á ní tí wọn á bẹ níbi iṣẹ́ olóore wọn ní gbogbo ohun tó bá tọrọ ń bẹ kórè ti gbígbà rẹ ha mo ní àwọn èèyàn tí wọn wá kẹ́ra wá wá sí lọ́dún yìí torí èmi ò rẹ́ni tí ò kẹ́ra wá nù wá torí yóò sáà máa fi ọ̀rọ̀ tiẹ̀ dí wọn tẹ́lu mi. lẹ́sìn epo tí à ń gbé wá sígboro fún wa sí lẹ́sìn tá a bá ti ra dídí ń ta tá a bá ra ń tí ta ara lọ́dún yìí á lù lẹ́ẹ̀mejì abẹ́mẹ́ta wá sígboro lẹ́sìn ọdún yìí nìsín ẹ̀ẹ̀kan tá a bá ra òun àtúnra mi àti tí ń bọ̀ ń gbòòrò ilẹ̀ àyàṣà àlà ayégbé wa ayégbé àlọ àwa tá a lọ́kọ̀ ni tá à ń repo sọkọ̀ tí bá sànù ọlọ́run ẹ̀yin tẹ́ wàá lọ́kọ̀ tẹ́ ń fowó wọkọ̀ tí ìlú sì tún rí bó ṣe rí ah, tẹ́ bá wá wá wá sí ọdún yìí tí a wá tá a wá gbẹnu lọ́wọ́ ń bẹ̀ tá a wá bẹ ọlọ́run tọ́lọ́run wá da ìdẹ̀kùn bò wá tí a wá rí i pé bá a ṣe bẹ lọ́hùn ààrẹ lẹ́sìn à kíkàrí wá lọ́dún tí ń bọ̀ pé bàbá mo fẹ́ da ọ̀pẹ́ dúró ní ẹnìkan mọ́ papọ̀ mọ́ mi lónìí èmi nìkan ní da ọ̀pẹ́ dúró ní tí kálukú yín wá ń dúpẹ́ tẹ wá ń dúpẹ́ ṣé ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ ni tó bá rí bẹ́ẹ̀ àdúrà tá a fẹ́ ṣe ni wípé ayé sì sanwó àdúrà ntọ́lọ́mọ fún kálukú lágbára ẹ wá sanwó àdúrà yìí àmì mi kì í máa gbà mí ní ná bọ̀ ń àwọn ọmọ àlùbáríkà yìí ni màá fẹ́ kó nà àmọ́ èmi ó gbà lọ́wọ́ tẹ̀yìn ẹ̀yin ó fi ṣe adíyá fún àdúrà yẹn kásìkì ó wà lẹ́mi wá pé pẹ̀lú gọ́lọ́ yóò wà <clears throat> ni yóò gbà ká má jẹ́ kí sọ lọ bí pé kò ní gbà yóò gbà torí ìjọ tó bá gbà kọ́mọ́dé wípé èèyàn ọmọ wa sábàámọ̀ kẹ́lẹ́ mọ̀ èmi ni màá ṣàdùà èmi náà ó san ń bẹ̀ èmi náà ó san nínú owó yẹn nítorí pé ọba yìí ọba ńlá ni ká mọ̀ pé lọ́ba ẹ̀dẹ́ kọ́ mọ́ àwàdà mo sì mọ̀ ọmọ pé wọ́n máa ń ṣe bọ̀tò òun ìṣàwàdà kò bá dìkẹ́ ọlá kó sàmì kọ̀ọ̀kan wa kí kálukú wa tẹ́wọ́ àdúrà náà. ẹ má wẹ̀ ní tí ó ṣàdúrà ọ̀pọ̀ yín má dúrà ṣe jù mí lọ nítorí pé wá gbọ́ wá sí ni baba ní kẹ́lìmí wá gun tébù yìí ntí ọmọ sọ ní kéwú èmi náà máa wẹnu ẹ̀ ni àmọ́ torí pé kó lè bá àríbí gbọ́ wá sí kò tí ì dá tiẹ̀ sílẹ̀ ó sì lọ bí tẹ́gbẹ́ ń sọ kò lè lẹ́sàn lódodo ni ọlọ́run sì máa ń ṣe nìyẹn ọlọ́run sì jẹ́ gbogbo yín ó jù lọ ẹ̀sà míì gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń kéwú ìlọ́lọ́run jẹ́ máa kéwú jù wá lọ ọlọ́run jẹ́ rí lójú wá lọ àmín kò ní jẹ́ àwa náà kú ọ̀nà kò ní jẹ́ tán báyìí. àmín. yóò jẹ́ ká bá yín jìnnà díẹ̀. àmín na. wọ́n lànà ọlọ́run. àmín. àmọ́ lójú ẹ̀mí wa náà láti mọ̀ yìí láti máa mọ̀ yìí pé lẹ́gbẹ̀ẹ́ kéwù yín àmọ́ kéwù. ó ti rí bẹ́ẹ̀ nísìnyí o àti rọpẹ́ du o wàláì mo ti ń du ọpẹ́ fọlọ́run mo du láàárọ̀ aláàárọ̀ yìí ọmọ kan ló tiẹ̀ ọmọ lọ́n fi yọ mí láàárọ̀ yìí ẹ má bínú pé mo ní ẹ ti tẹ́wọ́ o ẹ ń tọ́ ń tún àdúrà padà o mo kàn fẹ́ sọ̀rọ̀ síwájú ẹ̀ ni o ní àárọ̀ yìí ẹ pé mo lábí mo lánàá abẹ́ẹ̀kọ́ ìṣesí wa sí ni pé ká máa dúpẹ́ ká máa fan rere ọpẹ́ ní bá kásù bá tẹ̀lé àárọ̀ yìí n bá ń de yáwó n bá ń lọ nulẹ̀ iṣẹ́ tí mo fẹ́ ṣe nulẹ̀ ni mò ń kánjú ẹ̀ àwọn kankan bẹ tí n ti rí àyè ṣe àwọn tí a kan bẹ tí mo fẹ́ ká mo fẹ́ tún ka Kùránì sánsáré lọ nulẹ̀ ọmọ kan bá fàmílẹ̀ gbàdá pé à ń kúnlẹ̀ wá ẹ ti sọ fún abimọ fáwọn jama masalasi ẹ̀mí ipa ti sọ ní sùrọ̀ lánàá àtúnṣọ ní wáàsí gbígbà pa ti sọ gbogbo àyè ló ti ló ti rí à ah, yóò dáa fún ọmọ yìí ìyá jókòó mọ lórí ìdó náà n bá ń dúpẹ́ fáwọn n bá ń dúpẹ́ fọlọ́ lódò wájú àwọn jama àwa ń dúpẹ́ lọ́wọ́ àwa mẹ́nu lébi pé àwọn tí wọ́n ti ń bọ̀ láti ìrìn àjò àwọn ará sudan ti ń bọ̀ o wọ́n ti gúnlẹ̀ o torí agbọ́ lálẹ́ àná àròrò wa ni pé wọ́n torí láàárọ̀ yìí wọ́n ní alẹ́ àná wọ́n ti gbéra wọ́n ti dé sí Ìbàdàn lẹ́yìn òru òru ni wọ́n tó débi aago mẹ́ta òru ní àwọ̀ apẹ̀tẹ̀ wọ́n sọ wọn fún mi ní dàjí n bá nítọ̀ ẹ̀yìn ẹ̀yìn náà tí wọ́n á dúpẹ́ àwọn ti dé láyọ̀ o àfi garanjo n wẹ̀yìn n rí baba ń sùn dáhùn n kà dáhùn ọba gbé ọmọ tí wọ́n fi sùn dáhùn ọba ah, ah. ni ni mo á ń sọ tí ìbá sànú ọlọ́run èyí ṣe é sì dùnú Dubai lòndé ló dé gbẹmugbẹmu ó tún mẹ́ta bó ṣe lọ tẹ́lẹ̀ àfi bẹ́ẹ̀ bá ti sàwùdí dé lédi àti máa rí bá ti sàwùdí dé bẹ́ẹ̀ lórí wọn ni sàyẹn wọn wọn sọ láàárọ̀ yìí pé pẹ̀lú ògùn ọlọ́run ìwọ̀n tá a bá lágbára a máa dùn lọ́pẹ́ mo ní mo kó nǹkan tó pọ̀ síwájú ọlọ́run ọlọ́run sì bá mi ṣe báyìí ẹ̀ ẹ gbogbo àwọn tí wọ́n rò pé bó ó kí o já iná wọn ní kí o di gbẹ̀mùgbẹ̀mù yìí ẹ̀ ní a di tí wọn kò sẹ́mi náà mo sì kọ́ ilé báyìí bó ṣe máa rí nìyẹn àwa bẹ lọ́n gbogbo ẹ̀yin náà tẹ tẹ wáṣíwáṣí lé ní ẹ tẹ́wọ́ tó bá lówó filẹ̀ bó lówó fàníyàn fowó lẹ̀ tẹ́ pé owó bá sí lọ́wọ́ rẹ àdúrà rẹ ó gbà àwọn tí bá ń bẹ fowó àdúrà lẹ̀ gbogbo ah, tẹ kó wábílẹ̀ ní èròǹgbà ọlọ́run máa jẹ́ yẹn èròǹgbà lọ bani sí fún yín èrò ẹ̀dá òjú méjì lọ n ta fẹ́ jẹ́ àti n ta fẹ́ kádà kùtù méjì náà lọ abẹ́lẹ́ wọn balẹ̀ jọlá bó ta fẹ́ jẹ́ ọlọ́run ṣe rọrùn wa. àmín. ta fẹ́ jẹ́ ta fẹ́ kọ́kàn wa àtàyà wa àtọmọ wa àtisẹ́ wa ọlọ́run máa jù wa lọ bani lè jìnnà. àmín. àwa kan oúnjẹ gbọ̀n ni wa à ń fa ntọ́pọ̀ à ń fa ntọ́pọ̀ gbogbo ń tà ń fa yìí yóò tó a lọ́wọ́ ọlọ́run. amiina. gbogbo ń tà ń fa yìí ọlọ́run yóò tó a lọ́wọ́. inú rọ̀mùdán la wà yìí akóńtọ́pọ̀ síwájú rẹ̀ ọlọ́run ọlọ́run ọba bá ní kólé a lọ́wọ́ wá jẹ́ wá dúpẹ́ fún ọlọ́run pé o ṣe fún wa kó tó dẹ̀ mí níjà máa dúpẹ́ láti sìn lọ àgbàpọ̀ lè gbà mọ́sá gbà fún wa wọ́n láti bí ọlọ́run wọ́n láti fẹ́ ọkùn a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ali ibrahim innaka hamidun wa barik ala muhammad wa ala ali Muhammadi kama barakta ala ibrahim wa ali ibrahim innaka hamidun bismillahir rahim الحمد لله رب العالمين الرحمن الرحيم آمين الدين إياك نعبد وإياك نستعين إدنا صراط المستقيم آمين صراط الذين أنعمت عليهم غير عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم آمن الرسول من صلى عليه من ربه آمين إلى ملائكة وكتب ورسوله أن فرقنا عليه من رسول السميع آمين وليك المسيح لا يكفر لنا وسلام وسلام كفر وليم أكبر من لا تأسنا إن آمين ربنا ولا تعمل علينا إشراك ما تعملكم ربنا ولا تعملنا ما لا توقت النبي وفانا وارحمنا أنت مولانا فانصرنا آمين اللهم لا تدع الذنب إلى الفتوى ولا حمل آمين الا الفتوى ولا حاجة من وجه ولا أخرى إلا قضيتها يا أرحم الراحمين يا رب العالمين سبحانك اللهم بحمدك وسلام على إله إلا أنت آمين آمين آمين آمين آمين àmín ọlọ́sàn آمين àmín lọ́la ká má gbàgbé tẹlifíṣàn ọ̀dàlàfẹ́ kówó ẹ̀ jọ ntọ́lọ́mùbá fún ọ lágbára máa mú bọ̀ lọ́la àti àti ní owó tó ṣe tó tó ó ti wọ two hundred thousand lọ ẹnìkan mú hundred thousand wa cash lánàá cash ló mu wá lánàá two eh, hundred thousand so lọ́la tí wọ́n náà bá lágbára máa mú bọ̀ owó tá a fẹ́ lò pọ̀ owó ẹ̀ ṣoṣo one hundred fifty thousand ni owó ọjọ́ kan one hundred fifty thousand ni thirty minutes ọlọ́wọ́ sẹ́nu ọ̀run o àmín ọlọ́wọ́ kò wá o naam wọ́n lówó ìwé lẹ́yà kún wa o. ó ní one thousand bẹ́ẹ̀. naam kẹ́ ẹ bá ń fi tọrọ fún ọmọ ọ̀hún. naam agbọ́lagàdé àjàmú. ẹ ẹ kò ní ọlọ́kọ́ ní ìdílé. lọ́mọ rẹ̀ ń jẹ́. àbá kàbí ń bá gbé fóònù yìí kàbírù ọ. ó ní òní ó ṣe déédéé ọjọ́ tá a bí lẹ́sìn. allah akbar. Gbọ́lágadé Àjàmú ni. mo ti gbọ́. Gbọ́lágadé Àjàmú. ó ní ẹ máa ń tọrọ ọmọ náà lálùbáríkà. ada. ó ní owó one thousand yìí owó tẹ́lẹ̀. ẹlẹ́yà ló mú owó náà bá. ee eh, ee eh, ee eh, ẹ dúró ẹ bẹ ti fẹsẹ̀ kọ́ ẹ ọmọ wo nìyẹn wọ́n ní ẹlẹ́yà kan mú wá owó two thousand ó lọ́ba òun jẹ́ Ahmad agbọ́lágadé àjàmú ah. <laughs> Ahmad agbọ́lágadé àjàmú ó ní òní gangan ló pé ọdún kan tàbí mọ̀ náà Allahu Akbar ah, abẹ́lẹ́ ọ̀bàlẹ́gẹ́ ọlá ọmọ náà ọlọ́run ti wáyé ọmọ sí dáadáa àwọn ọmọ tí tọ́lọ́run fi ń dùn wá nù yìí ọlọ́run mọ̀ sí ẹ àwòfò mọ̀ sí ẹ ládàáwò ọmọ fún wa mọ̀ sí wọn bànújẹ́ fún wa ṣé wọn lálùfáà tí yọ tí ayé ọmọ láàfà kọlá tóbi ọlọ́run ó mú one thousand wá ó sì ní one thousand òun náà ní owó tẹlifíṣàn òun tún fi yín náà dúpẹ́ fọlọ́run ọlọ́run ó gbà o ọlọ́run bá ń dó tiẹ̀ o wọ́n àtúbí ọlọ́run ọmọ náà lójú ẹ̀mí tiwa náà ni ó ti tún wá dúpẹ́ pé àáfàá ti ń kàdísì yìí àáfàá ti ń ka kùránì yìí bàbá ọmọ tá a bínú rọmùdánà ń gbà báyìí nìyẹn ọlọ́mọ ń ṣe bẹ́ẹ̀ ìmọ̀ ń ṣe bẹ́ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ fún wọn náà láhàlọ́ wọ̀lá kùwátà àwọn ẹgbẹ́ yẹn náà bá ní sànú wọn àwọn abúlé náà bá ní sànú wọn wọ́n ẹnì kọ̀ọ̀kan náà sànú wa náà o láhàlọ́ wọ̀lá kùwátà ìlàbílà naam wọ́n ní alájà adéníjì lati eh, ológun ẹrú sunday ọ̀túnla ní eh, ilé ìjọba ní ilé àwọn lọ́balọ́ba ní sẹtẹ́ríà wá sí mẹ́rẹ̀ o. naam bẹ́ẹ̀ni ah, àti sọ́njẹ́ta njẹ́ ti gbéra kí sẹ́ẹ̀tì yẹn.